àjọlá àjọrọ̀ àjòyè ọlá olúwa àjàdùn àjàyọ̀ lọ́lá ẹlẹ́dùwà ọba. àjọlá o lọ́lá ọba tó dá wa sáyé àjọrọ̀ lọ́lá ọba tó lọ́rọ̀ o àjàdùn lọ́lá ọba tó dá wa sáyé ọlá wa kò máa ní dòwú láyé. àjọlá àjọrọ àjọrọ lọ́lá o lọ́lá Èdùmàrè àjàdùn àjàyọ̀ lọ́lá Ẹlẹ́dùwà ọba. bàbá má jẹ́ mu ṣì láyé tí mo wá o bàbá má jẹ́ mu ṣì láyé tí mo wá òṣì kì í ṣomi ọbẹ̀ ìyà kì í ṣèyàn ìjẹ̀ṣà rárá olúwọ̀run mo bẹ̀ ọ́ má jẹ́ kọ́lá mi dìṣẹ́ o. àjọlá àjọlá àmìjọrò àmìjọrò lọ́lá ilé dùnmọ́ rẹ̀ dùn ẹ́ ọba mi tó láyọ̀ olúwa jọ̀wọ́ má fòṣì sáyé mi o má jẹ́ mọ́ kíkan láyé aburú má jẹ́ ó o dé ń jọlá rẹ pẹ́pẹ́pẹ́pẹ́ orísun ayọ̀ ni ọ́ bàbá ọlọ́run elédùà dé ń jọlá rẹ pẹ́. àǹjọ́lá àǹjọ́rọ̀ àǹjọ́lá àǹjọ́rọ̀. báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ school fees àwọn ọmọ ẹ̀ sí báyìí. èyí pé ìgbà tó yẹ kó kọ́ tí mọ̀mọ́ tí wọ́n dákúrò nínú mi báyìí sí ni èmi ò mọ̀ bí mo fẹ́ ṣe wàhálà owó school ìgbà wọn ó ti sú mi pátápátá ó ti sú mi kò ní kankan méjì mo fẹ́ sọ kọjá ó ti sú mi torí because mi ṣáà ní gẹ́tà pàkó mi lọ́ta ẹ́ wọ́n dẹ̀ ní ká forétì ká forétì pé ó sì máa dá máa dá máa dá orí ẹnu àforítì náà làwọn àyìn sìn bí wọn bá ní sùúrù tó bá pọ̀ lápọ̀jù gan ọlọ́mọ ayẹ̀kọ́ epo padà ó máa padà já sí ọlọ́jọ́ ni. Uh-uh. yes ọ̀rọ̀. dáàdi dá mi ibi tẹ́ tún rọ̀rọ̀ lọ yẹn ti lágbára ju ewu ń ti kú. bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú nìyẹn olóhùn ní jíkà rógun kú o. àmín. ta ni ẹ o clinton wọlé. Ah, ọ̀gá mi o. <laughs> ìjọ́kọ̀ tí mo bá yìí wú mi o <laughs> mr mrs ẹ̀rọ dáadáa di dá mi. ẹ wọlé ṣe jàre. mo ṣe tán lọ́wọ́ àdúpẹ́ àlàáfíà ni gbogbo àwa ẹ kọjọ mẹ́ta ó ti ẹ̀dá mo bá yín lé ni bí ẹ̀ẹ̀mejì tí mo ti dé bíbá yìí ọ̀rẹ́ mi nìkan ni máa ń bá mi ń bá yín lé. ẹ má bínú àṣejẹ àṣemínà là ń lé káàkiri ọlọ́run àgbàdúrà wa. àmín. mo ń bọ̀ nàìjọ ṣe wọ́n. àṣekọ̀ ṣe pé mi mò ń lé yín. ó ti ó ti ó mo lè fọ. ẹ ra sà sà pẹ̀lú ọ̀rẹ́ mi. àbí o. Angela ojú dáàdi dá mi tí mo bá ń gbà tí mo wọlé ó kọ́rẹ́ lọ́wọ́ ṣé kò ń ṣe pé wà á ti dáàdi dá mi ń ìjà kẹ àjà mo kàn ń ṣàlàyé fún un nípa ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀tàn léwálé láti school ni ìwọ ọ̀rẹ́ mi ó ti sú mi atásọ̀sùn atásọ̀sì pẹ̀lú gbogbo bá ṣe é pè dọ́tún ìhòhò là ń bára wa kó tiẹ̀ wá yé mi mọ́ gbogbo ètò ẹ̀tọ́ wa tójú sú mi kò yẹ. Anjola sori àti làwùjínà àti rẹni bá lálùṣọ ìwà tí dádìdá mi ẹ ti jókòó tẹ̀tẹ̀ rẹ̀ jù mí. ìwọ ló rò bẹ́ẹ̀ o sori kò sígbà tèmi àti dádìdá mi ò kì í gbàdúrà ká tó sùn lálẹ́ à gbàdúrà tá a bá tají lóru àdúrà ká tó wá jí láàárọ̀ ọjọ́ kejì báyìí a máa fi ẹsẹ̀ ara wa a máa fi kúnlẹ̀ a máa fi gbàdúrà sọ́dọ̀ wọn bá ní. ṣùgbọ́n àdúrà gbogbo wa gbà àmọ́ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ <laughs> sórí bí ṣe wà yìí èmi ní àwọn àgbààgbà mẹ́ta tí mò ń fi ọ̀rọ̀ títẹ̀ mi lọ tó bá ti dọ̀la èmi àti ẹ àjọ débẹ̀ ṣùgbọ́n ipò orígun mẹ́ta láyé orígun mẹ́ta náà dẹ̀ ni àwọn babaláwo pásítọ̀ àti àáfà ó dẹ̀ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ṣókùnkùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ló máa ń tọmọ lẹ́sìn tó bá tún ta kókó àwọn náà ló máa tù ú Anjola tí ò bá mind wá bá mi kémi àtẹ̀jọ́ lọ síbẹ̀. mind èmi ò mind o. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn tó bá ti dọ̀la bá mi lé wo jẹ́ kí èmi tètè máa lọ ojú ti kàn. dádì dá ọ̀rẹ́ mi ti fẹ́ máa lọ wa mo ń jọlá ọlọ́run mi torí náà mo lè yan fanda mo lè yan fanda ó ṣe ọmọ àdíjẹ́. bílé banjo bólè banja ẹni bí ń pọ̀ gbọ́dọ̀ dákẹ́ o má gbàgbé ibi tèmi àti ẹ fi ọ̀rọ̀ wa ti sí o. tọ́lá ni wọ́n ló tún sọ̀rọ̀ báyìí gbàgbé kẹ̀ ṣó yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa kọ́ mi pé tí n bá jẹ́ lẹ́nu tán pé kí n gbé mi ni tó bá ti yá ikú ó ti yá láàárẹ̀ ẹ̀ tó dàbẹ́ ìgbà yẹn. Anjola ò hmm? ní bínú sí mi. owó yìí má bínú kó kéré bá mi fura nǹkan fáwọn ọmọ mi. rẹ́mi ilé yìí pọ̀ ọpẹ́lọpẹ́ kókó ojoojúmọ́ mi ọpẹ́lọpẹ́ ọlọ́run bíbélì gan sọ wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀. àjọlá àjọrọ àjọrọ lọ́lá Èdùmàrè lọ́lá Ẹlẹ́dùwà ọba. bàbá má jẹ́ mo ṣì láyé tí mo wá o bàbá má jẹ́ mo ṣì láyé tí mo wá òṣì kì í ṣomi ọbẹ̀. bàbá ẹ kú jókòó sá. ilé ńkọ́ ṣàlàfíà ni ẹ kú àtijọ́. bàbá ọ̀rẹ́ mi ni Angela lorúkọ ẹ̀ ọ̀rẹ́ àti kékeré mi ni. ẹ pẹ̀lẹ́ o. ẹ ràn sá. gbogbo ilé ńkọ́. dáadáa ni. ṣàlàfíà lè wá. àlàáfíà. àdúpẹ́. ṣé mo pé ìwọ̀nba náà lè sọ wípé àjọjẹ òdù tẹnìkan bá ní. ọjọ́ àbá nílà ń ṣàjọjẹ. bẹ́ẹ̀ ni bó ṣe máa gbà mí lórí ọ̀rọ̀ àjọlá ni mo bá wà ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣe títẹ̀ ní báyìí tí mò ń rí ná tí mò ń rí lò mo fẹ́ kí bàbá ṣe ti àjọlá náà mi ì fẹ́ máa fún lẹ́jà jẹ mọ́ mo fẹ́ fóun náà ní àwọ̀ kó náà lè máa pa ẹja kó lè kúrò nínú iṣẹ́ ọba ẹ̀gbà mi. ọ̀kàrẹ̀ àṣírí tiyẹ̀ náà ó bò ó àṣírí rẹ̀ ó bò lágbára àwọn nílẹ̀ ìwọ náà kúkú mọ̀ pé àtọ́jú àtìmú èwo lè ṣe òlébí sáré àmọ́ jẹ́ ká gbọ́ pọ̀n lẹ́nu oníkan jẹ́ kọ́rẹ́ rẹ̀ kó fúnra rẹ̀ ṣe láyé. bàbá ẹ jọ ẹ gbà mí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ iṣẹ́ ò ṣe é gbáyé ọ̀rọ̀ ló ṣe é múlò láwùjọ ẹ jọ bàbá bí ẹ ṣe bọ́rẹ̀ mi ṣe bóun náà ṣe dèèyàn láwùjọ bàbá ẹ jọ ẹ ṣàánú mi ẹbí mi náà ṣe ti tèmi. àà ah, ah, ah, gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ ìwọ náà kúkú jẹ́ èèyàn olódùmarè ní í ṣe ohun gbogbo kì í ṣẹ̀dá àmọ́ lágbára aláwùrábí bá a ti bọ́rẹ̀ rẹ̀ ṣe à á ṣe tìyẹ náà àjò náà là á ṣe fún ọ láyé rẹ ó bá tutù mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọ́n ó kàn jẹ́ pé yóò nà yín lówó. bàbá báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí ẹ wò nǹkan kí nǹkan tó bá máa ná wa ẹ sọ fún mi ṣe mọ̀ pé màá ṣètò ẹ. bẹ́ẹ̀ ni ọ̀kàrẹ̀ láyé yóò ná yín ní àkùkọ díẹ̀ kan àtẹgbẹ̀rún márùn. ẹ̀hìn bàbá ṣó ti tán. ìwọ náà mọ̀ pé kò ju báwọn lọ. tó bá ti dọ̀la èmi àtọ̀rẹ́ mi àwa sí ìgbà pẹ̀lú àkókò ẹ̀díẹ̀ àti five thousand naira. ọ̀kàrẹ̀ ló bá parí iṣẹ́ àtọ̀ṣe bá tán lọ́rọ̀ tiẹ̀ kìkì ọ̀rọ̀ ló kù nílẹ̀ yìí ẹ máa gbádùn. ṣọlá àbíjọrọ lọ́lá fòṣì sáyé mi o má jẹ́ mọ́ kíkan láyé aburú má jò kàn mí o ń jọlá rẹ pẹ́pẹ́pẹ́pẹ́ orísun ayọ̀ ni ọ́ bàbá ẹ mójú lọ́jà adìyẹ ìgbórín ẹyìn ìfàyẹmí àbọ̀ ìbọn ṣíṣe o àkọjùlẹ̀ tó dáa ni ó ráwọn àlejò ni. ẹ kú o. ẹ rọra sọ ẹ kú ṣe. ọ̀kàrí ó yá wa mú àkùkọ dìé lọ ságbàlá oníṣẹ́ tí ó ṣe fún wa ẹ kò sẹ́. Ayọ̀lá ní báyìí wàá fọkàn rẹ balẹ̀ látòní lọ o ti kúrò lẹ́gbẹ́ olóṣì o ti bá wọn dẹgbẹ́ olówó ẹ o ti dẹni tí wọ́n mọ̀ fowó wá ká látòní lọ ṣáà ti fọkàn rẹ balẹ̀. bàbá ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣáà ti ti bá mi ṣe ń kíákíá. àpé ah, ah. kó o fọkàn rẹ balẹ̀ ah wòmí kí ni oṣù wí lónìí náà kí oṣù yìí tó parí ó ti dẹni abiyì láwùjọ wọ́n mọ̀ fowó lọ wọ́n mọ̀ fowó lọ ni. ṣé àṣẹ. odò fàkànnì ó ní bí orógbó bá so àfọ̀rọ̀ rẹ̀ lọ Ṣàngó bí obì àbàtà bá so yóò fọ̀rọ̀ rẹ̀ lọ òòṣà bí atare àjá bá so àjà ní fowó fi tiyẹ̀ lọ bí wọ́n ti ń fowó lọ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fowó lọ ó dẹni abiyì ah, ó dẹni tí wọ́n fowó wá kiri ìwọ ṣáà lọ fọkàn rẹ balẹ̀ àmọ́ ìkìlọ̀ kékeré kan mo kàn fẹ́ fún ọ yóò wù mí kó o sá bólóògùn ṣe pé o sá kó bàa lè jẹ́ bó ti yẹ ó jẹ́ bí n bá gbé iṣẹ́ náà lé ọ lọ́wọ́ bó o bá ti ń lò dákun mọ́ lo oògùn kankan mọ́ o ẹ mọ́ da oògùn míì pọ̀ mọ́ tiwa o tá a lè mọ̀ yìí tí ó jẹ́ nítorí bó o bá ti ń lo oògùn míì o ò ní mọ̀ yìí tó ṣiṣẹ́ fún ọ nígbà ò bá wá lo oògùn tiwa títí tí ò bá wá jẹ́ ìdánwò lè lò mí. ajé lágbára ọlọ́run bàbá lágbára ọlọ́run. yóò tiẹ̀ jẹ́ ni ọ̀run mi làbàrà àgbọ̀nrẹ̀gùn yóò jò jẹ́ ògún lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ yóò jò jẹ́ ṣàngó olú yóò jò jẹ́ Ọbàtálá ọbàtá àṣà yóò jò jẹ́ yóò jẹ́ bẹ́ẹ̀ àwọn ládéládé yóò jò jẹ́ àwọn lóyè lóyè wọn jò jẹ́ ẹ̀ka rẹ̀. rẹ pẹ́pẹ́pẹ́pẹ́ orísun ayọ̀ ni ọ́ bàbá ọlọ́run elédùà jẹ́ rẹ pẹ́. àǹjọ́lá àǹjọ̀rọ̀ àǹjọ́lá àǹjọ́rí ọlá òlùwà àǹjọ́lá ayọ̀ àǹjádùn. ṣó mọ̀ pé mo sọ fún ẹ pé àrò mẹ́ta tí ó kì í dọbẹ̀ nù lọ́rọ̀ títí mi ìkọ́nú ẹ̀ láti yanjú yìí o ìgbà wo la fẹ́ lọ yọjú méjì tó kù báyìí. Ehm, o ṣé ọ̀rẹ́ mi o ṣáà gbóngbà tó ń sọ wípé ká a sá bólógùn ti ní ká a sá o dẹ̀ gbóngbà tí bàbá ń sọ wípé níwọ̀n ìgbà tí mo bá lo òwe pé mi gbọ́dọ̀ lu anything mọ́ ìwọ ò ṣe jẹ́ ká wo ọmọ tí lè fẹ́ bínú ká tó mọ̀ bí a máa lọ síbòmíì àbí kí ló fẹ́ anyway sórí ọ̀rọ̀ làákàyè rẹ ló sọ yẹn ẹ bóyá ká tẹ̀ dúró ká woṣẹ́ bàbá yẹn náà àmọ́ mo mọ̀ wípé o máa jẹ́rìí ságbára bàbá mi o. mo ń jọlá Elédùà mo ń jọlá Ọlọ́run mi torí náà mo lè yan fanda mo lè yan fanda oṣù yóò máa ní jẹ́ tẹ̀mí torọ́ Ọlọ́run òkúta rí orísun ayọ̀ mà ló jẹ́ ẹ mò ń jọ láàrẹ̀. àǹjọ́lá àǹjọ́lá àǹjọ́rọ̀ àmìjọ́rọ̀ àǹjọ́yìn lọ́la òmìnira àǹjádùn àǹjádùn àǹjayọ̀ àmìjòhun rere gbogbo ọba. Ẹlẹ́dùwà tó fún wa lọ́mọ láàrẹ̀ là ń jẹ ọba tó fún wa lówó tó fún wa lẹ́mìí gígùn ọlá là ń jẹ ọba tó fi òun regbe jí kí wa ṣe fọlá rẹ̀ là ń ọlá Ẹlẹ́dùà tá ń jẹ́ máa máa ní ìbàjẹ́ o. Hello, Anjola. Hello, àǹtí mi. Ẹ ká sọ ma. Á fà pẹ̀lú ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yẹn mà ẹ àwọn agent yẹn ti bá wa rí mẹ́ta wọ́n lè tó bá ń wà nínú ẹ̀ ní ká wá mú. ẹ ẹ ti bá mi rí mẹ́ta ṣé ẹ rántí pé mo ní ibi tí ẹsẹ̀ máa ń lọ tẹ́sẹ̀ ń bọ̀ ni mo fẹ́ tó lè ta ọjà dáadáa. Ah, ibi tí eré ẹsẹ̀ èrò gbà gidi gan ni. ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò lè kúrò ní ṣọ́ọ̀pù nsìn torí ẹnìkan ń bọ̀ wá supply ọjà fún mi. ẹ bí a tún bá dọ̀la màá bá yín lé ṣùgbọ́n <laughs> kókó ibẹ̀ ni owó o báwo ni tòwó. ọ̀rọ̀ owó ẹ̀yin náà mọ̀ pé owó kì í ṣe problem mi náà tó bá ti dọ̀la ṣe gbọ́. Ah, ok tó bá ti jẹ́ pé owó ti rẹ́dì ọtí ni tó bá ti yá wa ká wá sanwó. my aunty aunty mi tó ṣọ. ṣáà máa pè ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ọlọ́run á máa bá mi pèsè fún ẹ nǹkan tó fẹ́ gidi gan ni o jẹ́rìí àǹtí tó ní. ẹ ṣé gan ni ma all right then bye ọba tó fi òre gbogbo jíkì wa ṣe fọlá rẹ̀ là ọlá Ẹlẹ́dùà tá ń jẹ́ kó máa máa ní ìbàjẹ́ o. àjọlá àjọrọ àjọyìn lọ́la àjọdún ọ̀rẹ́ mi o àjọlá bèbí. tí òbí sinmi pé mo fẹ́ látàárọ̀ bí inú kẹ́ mo máa kàn ń bọ̀ láìpẹ́ yìí ó fẹ́ wá kó aṣọ òkè yẹn ni mò ń sort. <laughs> Anjola hmm? ká máa dúpẹ́ fọlọ́ ayọ̀ wa ti dé. Ah, ah, ah. àbí o èmi ti wà ní pé nígbà tí iṣu mi ti ta tó ń sìn pé kí n dọwọ́ bò kí ra máa jẹ nǹkan mi ni ó má jẹ́ ń parọ́ fún ọ̀rẹ́ mi iṣu ọlọ́run ò ṣe é dọwọ́ bò. tàtọ́ gbogbo èèyàn ló mọ̀ pé ọlá ti dé eh? pé mi ti yàtọ̀. <laughs> wo level don change. e don change. Uh-uh. mo jẹ́ kí n sọ fún ẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n á gbà sórí òkè òkè òkè báyìí ló láwa màmá lọ. àmọ́ Anjola tí mo wò yìí ó ti kéré jù fáwọn ọjà èyí náà. àbúrò nǹkan ọ̀rẹ́ mi ọ̀rọ̀ aṣèwèrè ló máa ń yàtọ̀ gẹ́gẹ́ báyìí ni tọlọ́gbọ́n máa ń dọ́gba àǹtí mi ṣaléwá ni mò ń bá sọ̀rọ̀ kó tó wọlé wọ́n náà ti bá mi rí ṣọ́ọ̀bù mẹ́ta kọ́ wọ́n ah, tóbi bíi wo dem go take. àwọn àgbà oh! wọn á ti gbà jù. <laughs> wo iṣẹ́ kì í ṣomi ọbẹ̀. àtọ́ ah! ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ mi dúpẹ́ fọlọ́run ṣeun ọlọ́run ṣeun òṣèlú ọ̀rẹ́ mi mo dúpẹ́ thank you so much. Anjola kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún à ń dúpẹ́ ara ẹni what are friends for. Eh? kí ló máa mú. anything tó bá fún mi ó yẹ ká celebrate ká jubilate man. kọ́lá bámi gẹ̀ẹ́tì ọtí to four, fún Yes, mi ṣùgbọ́n mm-hmm. wo eh, Angela kí n tó shall ó ṣàrántí Auntie Maureen to one US. Ah, ah Maureen ṣé mo lè gbàgbé wọn ni. Eh, eh, ó ń bọ̀ nílé ó fẹ́ ṣe fiftieth birthday one. ah that's nice. no, you are not mo máa Tell tẹ́lẹ̀ nǹkan mo sọ fún ẹ pé máa ń ta àwọn nice things aṣọ òkè laces ẹ pé oh beautiful ọ tẹ sọ pé kì í ṣáàbà àwọn aṣọ tó wà in the range of bíi seventy five k. seventy five ah. ah owó mi ti dé ọbẹ̀ ti sọ. ọmọ tó wá ṣe fún ọ design aṣọ òkè pé kò common kékeré nìyẹn àwọn ọjà mi kan ṣe é dé. olúwa ọlọ́run ọba olúwa ọlọ́run alágbára a ti fẹ́ lọ sùn ní wákàtí àti ọ̀wọ́ olúwa má jẹ́ ká sùn lé ikú lọ́wọ́ olúwa má jẹ́ ká sùn lé àrùn lọ́wọ́ gbogbo àdáwọ́lé wa olúwa jẹ́ kó máa yọrí sí rere gbogbo àdáwọ́lé wa sẹ́ olúwa jẹ́ kó máa yọrí sí rere olúwa ọlọ́run báyìí gbogbo ibi tá a bá rìn dé olúwa jẹ́ ká máa bá àánú rẹ pàdé gbogbo ibi tá a bá rìn dé olúwa ọlọ́run báyìí jẹ́ ká máa bá àánú rẹ pàdé má jẹ́ ká la àkísà kẹ́yìn aṣọ má jẹ́ ká lu àkísà kẹ́yìn aṣọ olúwa ọlọ́run alágbára ti fẹ́ lọ sùn olúwa jẹ́ ká sùn láyọ̀ àtàlàfíà olè ara olè ẹ̀mí olúwa má jẹ́ kó já wa olúwa wà pẹ̀lú wa ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín orúkọ jésù. àǹjọ́lá àǹjọ́rọ̀ àǹjòyọ̀ Oluwa, Anjadu, àǹjayọ̀ lọ́lá ẹlẹ́dùnwá ọba. àǹjọ́lá o lọ́lá ọba tó dá wa sáyé àǹjọ́rọ̀ lọ́lá ọba tó lọ́rọ̀ o àǹjádùn dọ́là ọba tó dá ọba sáyé ọlá wa kò máa ní ìjọba ṣùgbọ́n ayé. I have a surprise for you. Ah, no surprise for you. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìsìnkú ìtọ́lọ́sọ̀rọ̀ dọ́kítọ̀? Ẹ wò ó ọ̀rọ̀ yorùbá ti wù nǹkan bá ti ṣe báyìí máa fẹ́. check two million naira. for you darling. tí èmi lérò lẹ́mìí pé irú owó tó wà ní jẹ́kì tó bá kó lórí ọjà ẹ̀ kí gbogbo nǹkan kó túbọ̀ máa lọ sókè ìbá dùn mọ́ mi nù right tó bá dẹ̀ rí pé ọ̀rọ̀ ọjà ti wà òkè wọ́n ṣe ká divert owó sísè ẹ̀jọ̀ wa. Um, ẹ ṣeun gbogbo àlàyé tẹ́ ṣe kalẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ rí pé owó tí mo fún yín kò disturb business mi rárá a ti rí pé lórí ọ̀rọ̀ sáìtì wa wọ́n ní tí ọlọ́run bá báyàn kọ́lé èèyàn ń ṣe lásán ni ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé owó tá a máa fi parí sáìtì ìyẹn ti wà láyé ọ̀tọ̀ èmi kàn fún yín ní eléyìí gẹ́gẹ́ bí ìdùnnú ìyàwó sí ọkọ rere bá yẹ pé mo ṣe fẹ́ nìyẹn. bí mo ṣe fẹ́ ni. wọ́n accept ẹ̀. àdúrà tèmi náà sọ́nà ọba ní pé gbogbo tí o bá dáwọ́lé àmọ́ yọrí sí dáadáa inú lé mi kò ní kábàámọ̀ rẹ̀ I wish you best of luck to life. I wish you the best. Yeah. òṣì láyé tí mo wá o. very nice day. àbámájẹ òṣì láyé tí mo wá òṣì kì í ṣomi ọbẹ̀ ìyá kì í ṣe yan ìjẹ̀ṣà rárá olúwọ̀run mo bẹ̀ ọ́ má jẹ́ kọ́. ẹ wò ẹ máa wọlé bọ̀ onígbèsè náà rẹ̀. mo dá mi ẹjọ́ torí Ọlọ́run. ẹ fún mi ní sùúrù díẹ̀ sí i máa fún yín lówó yín tẹ́ bá lé mi ń sìn níbo lẹ fẹ́ kí n gbà lọ ọlọ́run ni fi yín ṣẹ̀ sìn. àbí ẹ̀ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu woman yìí ṣá ọlọ́run ni fèmi ṣẹ̀ sìn ó jẹ́ mí lówó ò sanwó mi ẹ o tún wá sọ fún mi pé ọlọ́run ò ní fi mí ṣẹ̀sìn ṣé wo ló fẹ́ fi ṣẹ̀sìn ni àbógbọ́ pé òkúta ni mo fi kọ́ lé mi ni. kò rí bẹ́ẹ̀ owó lẹ fi kọ̀ ṣùgbọ́n ẹ kò fún mi ní sùúrù díẹ̀ sí má sanwó yín fún yín. sùúrù kọ́ sùúrù ni wo ṣé gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ yẹn it is campaign after election kò yá wọlé sí kókó gbogbo rẹ̀ jáde. ṣé gbogbo àwọn tàjọ wa wọlé kókó rẹ̀ jáde ẹ wo ẹ ṣiṣẹ́ yín. madam àwọn ò bá tẹ̀lé wa o ẹ jẹ́ wọnú ilé yín jẹ́jẹ́ kẹ́ máa kó ẹ̀rù yín jáde fúnra yín bí bẹ́ẹ̀ kọ́ a máa fi sòkò títà fún yín gbogbo ẹ̀dẹ̀ máa bàjẹ́ níṣojú ẹ̀mí. ẹ yẹ ẹdìdé yẹ now. ẹ ká ojú àwọn onígbèsè tẹ pé sílé gidi lẹ́nu yìí wo. ó ṣàdí nǹkan tí mo fojú ẹnì kejì ẹ rí tí ò bá wá mi ẹ máa fún ẹ nǹkan tó béèrè lọ ìwà àríwá gbà. ẹ jọ ma i'll give you your money mo promise pe mo yeah mo expect to work on next week and i promise to god i'm going to give it to you. wo èmi ò tẹ gbàdúrà kò rí fún mi nǹkan tí màá ṣe fún ẹ ara tiẹ̀ gan-an kọ. olùwọ̀n rúmọ̀bẹ́ ó má jẹ́ kọ́lá mi ìṣẹ́ o àjọlá àjọlá àmìjọrò mo ṣeré eléyìí fún mi tó mo bẹ̀ ẹ́ ní kọ̀kọ̀ mo bẹ̀ ẹ́ ní gbangba ọgbà tó tú mi láṣìírí síta àṣírí tiẹ̀ náà ní bò ó ṣe gbomi jẹ lójú mi ọ̀rọ̀ bí ẹkú bí ẹkú ò ní wọ́n lọ́rọ̀ tiẹ̀ náà wọ́n ti kí dùnú tiẹ̀ náà pọ̀ tó lórílẹ̀ ayé ìbànújẹ́ máa pọ̀ dùdú ní ẹ lọ. Dada sì rí i pé kò sówó lọ́wọ́ mi ní o. Mi ò mọ màmá sanwó ẹ fún ẹ o. Ṣùgbọ́n gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí wọn máa fi da láìní nílé ayé. Òun ni màmá bẹ́ẹ̀ wá kiri. Mo gbà ó. Mo gbà ó. <laughs>

ṣé bí àlá tẹ lábò ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni pásítọ̀ àmọ́ nǹkan tó kàn bà mí lẹ́rù jù ni pé mi rí aṣọ mi gbà padà lọ́wọ́ irú tó mú aṣọ mi lọ kí n tó tají. ṣẹ́yìn náà ń gbọ́ pásítọ̀ ẹ́ ewu tún ní kí wọ́n máa léèyàn káàkiri lójú oorun ah, ẹ jọ̀ọ́ pásítọ̀ ẹ ṣàánú mi ẹ gbà mí kí la fẹ́ ṣe sí báyìí. afinimọ̀nà ni ọlọ́run ọba ṣe rí tó bá ti wá rí báyìí ààwẹ̀ àti àdúrà ni onígbàgbọ́ fi ń dira wọn ní àmùrè ṣe lè gbàwẹ̀. Ah, pásítọ̀ máa gbà á. ẹ ó gbàwẹ̀ pẹ̀lú àdúrà a sọ fún àwọn àfàdúrà jagun ìjọba ń bì wọ́n gbóhùn àdúrà sókè fún yín bí olúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí rẹ̀ ogun náà yóò ṣẹ. àmín àmín àmín. ṣé ẹ nígbàgbọ́. mo nígbàgbọ́ pásítọ̀. ẹ já gbàdúrà. olúwa ọlọ́run ìyá àtagbára olùṣègùn àjàṣẹ́gun ajagun má fi tìbọn ṣe ṣẹ́gun fọmọ rẹ o nítorí bí ogun bá dé olódogun là ké pè ẹ sọ̀kalẹ̀ wá ẹ wá ṣẹ́gun fún un gbà á lọ́wọ́ ogun omijé ọ̀nbrẹ́là bóyá tó ní pọ̀ ìwà gbé wọ̀ ọ́ ẹ̀ ń ṣùgbọ́n o. sùúrù ṣá gbogbo sùúrù ṣá gbogbo gbà ó. ẹ̀rí fún àwọn yìí tra ìgbà mi tẹ̀mẹ́kùn máa tètè yá wọn báyìí àwọn olótúrà inú mi kí ni wọ́n tẹ̀ mẹ́ àwọn tẹ́gbọ́n ṣé ọ̀lẹ̀ kí ajá ti màlẹ̀ ẹnjìníà tó wò yìí. ẹnjìníà ah, ẹ káàtó sà ẹ káàtó wọn. ẹ lẹ́wọ́ lẹ́ṣẹ́. mo ìwọ ni madam try láti máa yìn máa sọ pé jàjà ẹnjìníà kan báyìí ni ẹ kó kì í ṣe é gidi. rárá ìyọ dáadáa ni sà. irọ́ òótọ́ ọ̀rọ̀ ni ṣé wọn kò bẹ́ẹ̀ ti sọ fún ẹ ọjọ́ tá a fẹ́ ṣàdúrà síbí níjọ́ tẹ bá wá parí ẹ̀ báyìí ẹ tẹ kó kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ báyìí ọjọ́ ìlẹ́mẹ̀ṣẹ̀ ìgbà ẹ pẹ́ ṣiṣẹ́ mo pẹ́ ẹ̀ try. lẹ́yìn tó ṣe máa gbà yín pé wọ́n ṣiṣẹ́. teresa eré tí àwa gan fi máa tètè parí ẹ kó tó di ọjọ́ táwa dá fún yín gan làwa gan sá nígbà tẹ́yìn ti fún wa ní owó tá à ń fẹ́ kí ló tà ní ṣiṣẹ́ yín fún a máa ṣe. bẹ́ẹ̀ tẹ̀ ṣe àmì àkóyún ni. Ah, ọlọ́run já rí gbogbo yẹn. ayé ò kàn gba ká máa jẹṣẹ́ mọ́ ni. ọlọ́ àti ẹ̀fún yín ṣe um, darling ẹ ti sọ fún ibi tí ẹ fẹ́ kàn gbẹ́ bọ́ọ̀hù sí sódà wọ́n lè sọ fún ẹni tó máa gbẹ́ sódà iṣẹ́ á lè tètè máa lọ. àtijọ́ discuss àbí. no sir. Báwo ni? o inform mi pé òun bọ̀ ṣé kò sí. kò sí wàhálà kankan dáàdì ló rán mi sí yín. Mm. kí ló sọ pé ó dé o. Eh, wọ́n ní àwọn ní ìdówó kan ni o owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀ it's about twenty five thousand naira. èmi náà ti mọ̀ ìgbà tí mo ti rí ẹ mo mọ̀ pé owó ló wà tọrọ ilẹ̀kùn ẹ̀yọ́ dádì òkè ń dún gbàgbàgbà ní tiẹ̀ àfi múwá múwá èmi ò níwò kankan ti fẹ́ fún ẹ o ah, dúró náà Báyọ̀ ṣé bí wo lọ ṣèrànwá láìpẹ́ pé kò wá gbowó kan ọtún tún náà ẹ wá pé kò wá gbà mí láì ṣe pé bóyá mo gbégi owó sílé wò ó tó bá ti délé bá mi sọ fún ọ pé mi lówó kankan tí mo fẹ́ fún ẹ. ok èmi ò wá ní owó mọ́tò lọ́wọ́ nítorí nígbà tí mò ń bọ̀ wọ́n ní tí n ti dọ́dọ̀ yín ẹ máa fún mi lówó mọ́tò. Mm wọ́n ti rí dàrúṣà tí ó mọ nǹkan tó fẹ́ fowó ṣe àbí àwọn tó ràn wá kó wá gbowó wọn lè fẹ́ lówó mọ́tò ṣẹ́sẹ̀ lọ expect kó fi rìn padà sílé èmi ò lówó tí mo lè fún ẹ o. Okay. Ah, ọmọkọmọ ní báyọ̀ kẹ́ ẹ̀ náà ní ń pè hello báyọ̀ hello daddy àlẹ́ ẹ̀kú àsìkò. wọn ò fún mi lówó kankan. Ah, tọ́lá ní òfin olówó àbí kí ló in fact wọ́n láwọn olówó mọ́tò táwọn máa fún mi. mi ò lówó tí mo lè fún un ẹ má dẹ̀ ràn wá kó wá gbó lọ́wọ́ mi mọ́ mi ì lówó ah, ah, ṣe ti lálàrú. dálẹ̀ bí ọkọ̀ tipa ni. ọ̀dà báyọ̀ ẹ wá owó lọ́nà kan kọ́ ọmọ bàbá mi lé wá owó lọ́nà kan all right sir. <laughs> ẹ yọ. ẹni bá ń wowó kó rọra ẹni ń wọ̀rọ̀ kó ṣe pẹ̀lẹ́ o ká má bà á fa wàhálà sáyé ẹ̀ ní. kí ló ṣẹ̀yìn àti tọ́lá ni. Ah, ah, ngbò tí ló ni fi yé mi pé ṣé òun la alábùdálẹ̀ bíi ọkọ̀ tipa lẹ́nu tọ́lá ni tí mo ti fi fetí mi gbọ́ nínú fóònù tí ó sì mọ̀ kí lẹ fàdé gbogbo bẹ́ẹ̀. ẹni bá lówó nǹkan àmọ́ o ó jẹ́wọ́ fún un bẹ́ẹ̀ ni ó jẹ́wọ́ fún un ó jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. bàdá sùúrù lẹ máa ṣe sọ́wọ́ yìí ọ̀rọ̀ sùúrù kọ́ ọ̀rọ̀ sùúrù kọ́ bùrọ̀lá ni ó gbà. à ń jọlá o lọ́lá ọba tó dá wa sáyé à ń jọrọ̀ lọ́lá ọba tó lọ́rọ̀ o à ń jàdùn lọ́lá ọba tó dá ọba sáyé. bàbá àtọmọ hmm. ṣé ìjọ yòó yín. ó tẹ̀ díẹ̀. èmi try díẹ̀. yes. <laughs> mọ́mí oúnjẹ náà dùn ún fẹ́ sí. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí tó bá fẹ́ sí kó wọ kíchìn kó lọ bù sí ṣùgbọ́n. jẹ́ kí n sáré àtẹ̀sẹ̀ tó ń dúró dè mí ṣé ẹ̀yin mọ̀ pé varieties ló dá ni. bọ̀dákọ́lá kú jókòó báwo ni ṣé o bá mi send owó yẹn sí àkáǹtì. bẹ́ẹ̀ mo ti sọ sínú àkáǹtì. okay. then um, àwọn um, talk stocks wọn wọ́n ti dé so mo check everything wọ́n wà perfectly okay then woman customer wa ní akara yẹn wọ́n náà pé ó ní days tẹ fún àwọn yẹn náà ní àwọn abáyé pẹ̀lú. okay woman yẹn pè mí lánàá ó ní bóun ṣe bá ẹ sọ̀rọ̀ tán ló ń ṣe pè mí yẹn Um, ó mọ nǹkan tó máa ṣe sórí sales book yìí gbé padà lọ fún àǹtí ṣàléwá má gbà sí ìbàyìí mọ́ ni kò máa mú lọ ṣùgbọ́n all right then. Um, mo tún fẹ́ fi àsìkò yìí sọ fún mi pé bí èèyàn bá ṣe ń ṣiṣẹ́ oníṣẹ́ ló ṣe máa ṣiṣẹ́ ara ẹ̀. ẹnìkan kì í ṣe ẹrú anybody o àjọ ń ṣiṣẹ́ fúnra wa ni mo appreciate gbogbo akitiyan lórí business mi mo á gbàládùra wípé láìpẹ́ láì jìnnà ìwọ náà máa fi iṣẹ́ ìwà fi ṣe nǹkan rere ṣùgbọ́n. so o lè máa lọ ṣùgbọ́n kí n máa rí ẹ ṣọ́ọ̀bù lọ́la. jọlá àjọrọ eh, àjọrọ lọ́la Èdùmàrè àjọdún àjọyọ̀ eh. lọ́la Ẹlẹ́dùwà ọba. bàbá má jẹ́ mo ṣì láyé. madam mo ti sọ òdodo ọ̀rọ̀ fún yín kò dẹ̀ ní wù mí kéèyàn máa rí mi gẹ́gẹ́ bí ẹni tí ò láàánú rárá ẹ mọ̀ pé oníṣẹ́ ìjọba ni mí èmi dẹ́kọ̀ ni mo ti ń ṣiṣẹ́ yìí mo ò dẹ̀ ní fẹ́ fi nǹkan kékeré ba rékọ́ọ̀dì jẹ́ nínú ọ́fíìsì ṣé ń gbọ́ mi gbogbo ẹ̀bẹ̀ tí ẹ̀ ń bẹ̀ mí yìí mo gbọ́dọ̀ purọ́ fún yín kò lè ṣe é ṣe. ṣé mo gbé o ah, gbèsè gbèsè ewu torí Ọlọ́run ìṣàánú mi ṣe báyìí fún mi gbogbo ọ̀nà tẹ bá lè gbà láti fi ràn mí lọ́wọ́ mo ní kẹ́ ṣe ṣe rí tí bá fi lè kàn jálẹ̀ báyà yín pé kò ṣeé ṣe ah! ẹ wò mo ti di ẹdun arìnlẹ̀ nìyẹn ìṣàánú mi nítorí pé gbogbo owó yìí owó lówó ni. ẹ ẹ mọ nǹkan tó máa ń dùn mí mi ò kí n láì kí àwọn máa gbọ́ mi yìí ẹ wò àtòkèrè làṣẹ ti wá wípé ọjà àbí èrò tó bá pọ̀ tó yẹn ìjọba ò fààyè gbà á mọ́ kí má dẹ̀ kúrò fún yín wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ ká kàn dé ọ́fíìsì wa mi kì í gbọ́ kí n gbà ní hmm. ẹni tó bá tàpá sí òfin ìjọba ìwé onítàn ilé ló máa ti máa lọ ṣiṣẹ́ o ah! epo dẹ̀ lèmi ń rù mo fẹ́ kó níyàn dé bàtì mi jẹ́ ṣe kó má dànù. ewu ah! ọ̀gá custom ẹjọ́ nítorí ọlọ́run ìbí tún ṣe báyìí mi mind kó jẹ́ yíyá ni kí n ṣàwọn owó jọ kí n kí n ṣàwọn jọ bí two million naira kẹ bá mi fi yanjú ẹ jọ ẹ mi. madam téèyàn kan bá gba owó ẹ̀ lásìkò táwa yìí owó ẹni bẹ́ẹ̀ ṣe ti bọ́ lọ́wọ́ ẹ̀ ah, yes Sherry, the only advice tí mo lè fún yín ni wípé bíyá kẹ́ máa lọ gbàdúrà nílé bíyá ó ṣeé ṣe ó ṣeé ṣe but no doubt. gbèsè dé o. ọ́fíìsì lẹ́wà ṣe wọ́n ti kẹ́yìn sí please. ẹ jù ẹ ṣàlùfẹ́. Angela. Kújọkọ̀. Bẹ̀lẹ̀. Ọ̀rẹ́. Ó ṣáà nítorí ọ̀rọ̀ ikú para ẹ̀. Wọ́n ní tẹ̀mí bá wà, ìrètí ṣì ń bẹ. Ó ṣáà nítorí pé o ní òkè ṣòwò kan kó sọra èdè aláìsàn. Tọ́lání, mo fẹ́ kó o ṣe sùúrù gidi gan ni o. Hmm. Angela. Hmm. ta ló yẹ kó jẹ́ aláìsàn bí ó bá ṣe mí ta ló yẹ kó gbé poison jẹ tí ó bá ń ṣe mí ah, èmi ọmọ tọ́lá ni èmi tẹ́dùn mi ti rìn lórí igi ó wá di ẹni tí ẹ̀dùn ẹ̀ rìn nílẹ̀ẹ́lẹ̀ èmi onílé káyàkáyò wá di ẹni tó ń tọrọ jẹ ah, mo gbé ẹ jẹ́ ká ṣòmídà nítorí ọ̀la ọ̀la ṣètò ń bọ̀ wá bẹ̀rẹ̀ ohun àfòníṣe ènìyàn ló mọ̀ ọ́ bó olúwa ló mọ̀ ọ́ wá kò sí ohun tó pamọ́ o ìgbà tó ń dùn lánàá ìgbà kan ni òróde rí bó ṣe rí lénìí ìgbà kan náà tún lélẹ́yìn ṣó mọ bó ṣe fẹ́ rí lọ́la ni ṣé tó bá ti fi ronú ṣera ẹ léṣe báwo ló ṣe fẹ́ mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ. Hmm. ṣùgbọ́n náà tó dẹ̀ wà lókè kì í ṣọba àga o. wo mo fẹ́ kó gbà fọlọ́run ni mo fẹ́ kó gbà fọlọ́run ni ọlọ́run tó ṣe yẹn á tún ṣe mí ẹ̀ ṣòro ọlọ́run tó ń wò yìí kò sí kankan tó lọ́run lè ṣe o mo wá fẹ́ kó gbà fọlọ́run káde nígbàgbọ́ wípé ọlọ́run á sọ gbàdẹ́wọ̀. Hmm ṣùgbọ́n ọ̀rẹ́ mi ṣùgbọ́n. Má sùn bí wọ́n ṣùgbọ́n. Hi, my baby. How are you? good, girl. Báwo lẹ fi Ah, well, pẹ̀lú ọlọ́run. Àwọn ọmọ mi ń kọ́ pẹ̀lú ọkọ ẹ̀. Àlàáfíà gbogbo wọn wà. Àdúpẹ́ fọlọ́run bá pẹ̀lẹ́. Tọ́lání, ọ̀rọ̀ yìí sì tún hàn lára ẹ̀. Ẹni tó bá rí ẹ ń sìn, á mọ̀ pé iná kan wà tó ń ju ẹ lábẹ́ aṣọ. Ṣé wọ́n mọ̀ yín pé kò dá kí o máa fi òkè ṣòro ẹ̀ hàn láwùjọ ni? kó mara yín má bàa fèmí ikún. Anjola kò ń ṣe ẹjọ́ ìmí náà kò yí sí láti gbé kúrò lára ni wo bí ṣe wà yìí tó bá jẹ́ ọ̀sán ni mo ronú kan ọ̀rọ̀ yẹn báyìí àyà mi máa kó sókè tó bá jẹ́ pé alẹ́ ni mi ní lè rí oorun sùn mọ́ kó wọn èmi náà bẹ́ẹ̀. wo ọ̀rẹ́ mi má try o ó láti gbé kúrò lọ́kàn ni ṣé o mọ̀ pé ìrònú máa ń jẹ́ kẹ́mi èèyàn kúrò ni. Mẹ́rin gbà. Jọ má bínú pé ó kéré, bá two million naira. ọlọ́run ṣe mo dúpẹ́ wo ọlọ́run nìkan ló lè bá mi sun ẹlẹ́sàn rẹ̀ ó ṣe gan-an. <laughs> oore náà dà tó bá ṣe pé mo ṣe gba àwọn ọjà kan ni ó yẹ kí fún ẹ jù báyìí lọ ṣé gbàgbé ṣe wọ ni pé ìgbà tí òtútù mú mi ìwọ yìí ló daṣọ bò mí nǹkan tí mi fẹ́ kó ṣe ni pé kó bá mi gbèrò ní kó gbé ti sẹ́gbẹ́ kan kémi àti ẹ ká lè ní ẹ̀mí gígùn láti bára wa pẹ́ ṣùgbọ́n rẹ̀ mi tọ̀ ara. Ore lore ń wọ́ tọ̀ ẹgbọ́. Darling, so how are you? Ẹni bá ṣe eré ó di dandan kó gbẹ̀san ire. Jùwọ̀n, ìmọ̀ sọ pé mo ronú mo ronú. Ṣé èmi tó jẹ́ pé alátẹ̀lẹ̀kẹ̀? Ẹ wá di alátẹ̀ ọ̀run la èmi tí mo ti ń fi ẹ̀dọ̀ ẹran jẹun mo wá dé tó ń fi egungun ẹran jẹun nígbà wo ni ronú ò ní wáyé. Hmm. àǹtí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun ṣàlè ní kẹ́ máa ronú àti wípé ohun tó ṣẹlẹ̀ sí yín yìí tó bá ń pè mí ló ṣẹlẹ̀ sí irú òmùrànwó gan-an lè bá gbà mí. ẹ wò àǹtí ẹ fúnra o hmm. ayé lójú ó lòdì àti wípé ìlú gọ̀gàn nílé ayé ojú tó kọ sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. nísòro jọ jọ má bínú ṣórí nígbà míì àgbà ò kọ́gbọ́n o ọmọdé mi máa ń gbọ́n ju àgbà lọ ẹ ò ṣe bá mi fọ̀rọ̀ yẹn wẹ́wẹ́ kó lè yé mi dáadáa. kódà o àǹtí ẹni tẹ́yìn ni kò wá ṣoríire tí ẹ̀mí àti ṣoríire tiẹ̀ tó wá gùn jù tiyín lọ àbí ẹ̀yin ò ríro ni. àti wípé ẹni ta ni kó wá jẹun ó lè tún dini lọ́wọ́ mu. ṣé Anjola. <laughs> bẹ́ẹ̀ni. Anjola. Anjola ò lè ṣerú ẹ̀ mo jẹ́rìí ọ̀rẹ́ tí mo ní kò lè ṣe. <laughs> àǹtí ẹ jẹ́rìí ara yín inú ṣókùnkùn àǹtí inú tẹ̀ ń wò yìí ó ṣókùnkùn èmi kò máa sọ ti tèmi ẹ má fìrònú ṣera yín léṣe torí tabakọ̀ ká ò bá kú ire gbogbo aṣojú wa. nìyẹn wọlé. Johnny lorúkọ tèmi. bígì lorúkọ tèmi. mi rò bíi pé mo rí àwọn ojú ìrè o ṣé kò sí. ẹ̀yin lè máa mọ̀ wá o ó ti tó wákàtí méjì tá a ti ń tẹ̀lé yín. kí ni. bẹ́ẹ̀ ṣe wọ báńkì bẹ́ẹ̀ ṣe gbowó bẹ́ẹ̀ ṣe jáde láti tẹ̀lé yín délé bẹ́ẹ̀ ẹ má sọ kankan ọ̀rọ̀ tó kàn wà ń ta so tẹ bá fẹ́ràn ara yẹn ra wọlé kẹ gbowó jáde fún wa. owó èmi mi ò lè gbé owó. ẹ má sọ kankan ẹ má sọ kankan mi jẹ wa so ẹ rọra yẹn. ẹ má pariwo yẹn. ẹ dìde bẹ́ẹ̀ ẹ dìde ẹ dìde ẹ dìde kẹ wọlé lọ ẹ má sọ ẹni tì. gbà ó. ẹni bá ń wówó kó rọra ẹni ń wọ̀rọ̀ kó ṣe pẹ̀lẹ́ o. ká má bá fa wàhálà sí ẹni. Ah. àǹjọlá àǹjọrọ̀ àǹjoyè lọ́lá olúwa àǹjádùn àǹjayọ̀ lọ́lá ẹlẹ́dùnwá ọba. àǹjọlá o lọ́lá ọba tó dá wa sáyé àǹjọrọ̀ lọ́lá ọba tó lọ́rọ̀ o àǹjádùn lọ́lá ọba tó dá wa sáyé ọlá wa kò máa ní dòwò. Eh, eh. ayé. àǹjọ́lá àǹjọ̀rọ̀ àǹjọ̀rọ̀ lọ́lá Èdùmàrè àǹjádùn àǹtí ẹ̀ fúnra o ayélujú olódi àti pé ìlú kọ̀ọ̀kan ní ayé ojú kọ sẹ́nìkan ẹ̀ ló kọ sẹ́lòmí ìyà kì í ṣèyàn ìjẹ̀ṣà rárá olúwọ̀run mo bẹ̀ ọ́ má jẹ́ kó máa mi ìṣẹ́ o. ìlú kọ̀ọ̀kan ní ilé ayé iwájú tó kọ sẹ́yìn kọ ẹ̀yìn ló kọ sẹ́lọ. tí ẹ̀mí àṣọ rẹ̀ tó wá pọ̀ sí lọ àbí ẹ̀yìn rẹ̀ jó láàrẹ pẹ́pẹ́pẹ́pẹ́ orísun ayọ̀ ni ọba wa. ó lè dé lọ́wọ́ o. ọlọ́run elédùn àjẹjọ láàrẹ pẹ́. ẹ̀gbọ́n ó ṣe jẹ́ pé lóòótọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ni màá ṣe oore fún Anjọ́lá ní ọ̀rọ̀ tèmi bẹ̀rẹ̀ sí ni màá wá dàrú. Mm tí pé ọkọ mi ti kú wọ́n á fi ọkọ àti àdá mi tọrẹ. Hmm. dájúdájú òdodo ni tí wọ́n sọ. ṣé Àjọlá lè ṣe rẹ̀ ṣáà. Anjola Anjola ò lè ṣe irú ẹ̀ jẹ́rìí ọ̀rẹ́ tí mo ní Anjola ò lè ṣe. ọlá Ẹlẹ́dùà tá ń jẹ kó máa máa ní ìbàjẹ́ o. Anjola Anjọra Anjola. madam ṣé gbogbo ọjà tẹ fẹ́ nìyí. bẹ́ẹ̀ ni gbogbo ọjà tí mo fẹ́ nìyí ṣé ẹ gbàgbé gbogbo procedure wa o. <laughs> gbàgbé kẹ tẹ́lá tí mo fi sanwó sí báǹkì lélẹ̀. ok that's good that's good that's good um, uh, in that case kò sí problem ma ẹ máa retí ọjà yín ṣé ibi tí wọ́n máa ń kó wá náà nìkan kó wá. yes same address. and manager ẹjọ́ irú ọjà wo ni ọ̀rẹ́ mi ọ̀dà fún. ṣé ó rèé èmi kan tiẹ̀ ti fẹ́ bí ilé rè ó ti pẹ́ tàtí rí wọn bí yìí ṣáàṣẹ wọn ni tọ́ǹfù wa bá a rọjà mọ́. pé kò débi ìbàlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtọ́. kò sí wàhálà òun náà máa ra ọjà tiẹ̀ ṣẹ́gbọ́ ẹ bá ń bá wọn sọ tó bá mi bẹ̀ wọ́n o. Ah, síbi tó ń lọ <laughs> kọ́sọ́mọ̀ yìí ni ọ̀rẹ́ manager ẹ ṣe ẹ bá mi ṣọ̀pọ̀ títí wá dílé wọn. kò sí problem kò sí problem. orí ìlú mi máa bá tòde mi jẹ́ láyé má fìwà mi ṣọ̀tá fún mi ìwà ló yọ fújà lẹ́gbẹ́ òun náà ló yọ òfùwà ló bí. pàtàkì ni wá jẹ́ lára ènìyàn pàtàkì ni wá jẹ́ láyé ọmọ ẹ̀dá o ìwà lè lérè fún ni ìwà lè fàárẹ̀ fún ni ìwà ẹ̀dá o ẹ̀ eh, máa ṣe. orí inú mi má bà tòde mi jẹ́ láyé má fìwà mi ṣọ̀tá fún mi ìwà ló fún jà. ojúmọ́ ti lọ lọ́kùnrin. bá yẹ wá sí mi wáyé pè mí. orí inú mi máa bá tòde. ọ̀túnláyé lè fi fóònù ẹ̀ sí tí mo ti ń pè tí o. ayé tó bá tiẹ̀ dúró fóònù síbi kan ló kó ti padà síbẹ̀ látàárọ̀ náà. òun náà ló yọ òfu wa ló. I hope she's okay oh. o. bínibíni á bí ní o bèrèbèrè á bèrè. ìwà á bèrè ìwà. jọ gbé mi lọ sọ́dọ̀ ọ̀túnláyé ṣùgbọ́n. ọwọ́ bá ṣọ́ra ṣe ẹ̀san bẹ́ lẹ́yìn ìwà tí ń pani bí ọtí o ẹ̀san bẹ́ lẹ́yìn ìwà wa tí ó pani bí ọtí. orí inú mi máa bá tòde mi jẹ́ láyé má fìwà mi ṣọ̀tá fún mi ìwà ló yọ fún jàǹdẹ́gẹ́ òun náà ló yọ òfùwà ló bí ìwà ẹ̀dá. Ah dànù. bàbá John ẹ máa ká sọ ẹ ká sọ ẹ kú jọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ jẹ́ sọ́mọ́ bọ́rẹ̀ mi ni. èwo nu wọn ọ̀rẹ́ mélòó mo nínú ilé yín ọmọtọ́lá ni. ọmọtọ́lá ni ah, wọ́n ti jáde. ó jáde. wọ́n ti jáde. ṣebí mọ́tò ẹ̀ ni. Ah, ṣé dandan ni kẹrin ọba jáde kó gbé mọ́tò jáde wọ́n stroke lọ wọ́n ń jọ́gìs káàkiri gbogbo àdúgbò ni. ṣé mo bí tó lọ ni. irú ẹjọ́ òrùnbó ní ṣe mọ̀bọ́ lọ jìnnà bí ọ̀lọ́jù. mo lè yàn stroke ká tó stroke lọ nǹkan tí mi try sọ ni pé ṣé kò lọ jìnnà ṣé ó lọ sí shop ni àbó kan lọ down the road or something. mi ò fẹ́ jọ́ wẹ́ báyẹn jọ́ mo fi ń jẹun mi ò fẹ́ wà láà o mi ò ráyè rí pé o. ẹ dúró ṣé mi àti ìjọ níjà kan ti tẹ́lẹ̀ ni ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ ọjà kọ́ sọ̀rọ̀ ọjà ní tá à ń sọ ẹ mú ní wọn ò sí nílé. àṣírí bàtẹ́ bá yọ kúkú tìbí tó mọ̀ pé ẹ̀ ń bá mi sọ̀rọ̀ bákan ni. àtàlẹ̀ yín gan bá wí fún ara yín pàápàá a sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ẹ gbọ́ tàlẹ̀ ń bá wí. táwa ni. sẹ́mi ni táwa ni. Ah, sórí yín fẹ́ burú ni ah. àbí torí pé mo bọ̀ fún yín mo pọ́n yín lé torí ọ̀gá mi ni mi ò jẹ́nu owó yín. bàbá John ṣé ìṣe pé nǹkan ṣàgbára yín èmi lè máa ń bá sọ̀rọ̀. bọ́ akérè fagbó yín sọ̀tì ná. ta ni sọ́ọ̀tì ohun tí a fún fèrè ni fèrè fún jáde. bàbá John. Uh, uh, yes mami. tẹ́ bá ti ṣe tẹ́ rí mi nulẹ̀. yes ma. tọ́lá ni. ṣe bí ẹni tẹ́ sọ pé kò sí ilé ni. àìrò ẹ̀dọ́ wèrè wo rè ṣe é lójú ni àbẹ́ lójú etí ń dùn yín ni ṣé bẹ́ẹ̀ pé kò dá yín lóhùn ẹ ṣàlùbọ̀ ipò ṣe ṣàràṣà sí yín àbẹ́ ìríran ni màtẹ́pẹ́ yẹn ẹ ẹ ní lójú tì ìrìn ẹsẹ̀ yóò ní padà ẹ mọ̀ rìn káàkiri ẹ mọ̀ fẹnu rẹ lè jẹ́ bí èdìyẹ ẹ mọ̀ ṣe sóyè òṣùṣù káàkiri olówó sẹ́yìn ẹ ẹ ìlísìnmi àbí ẹsẹ̀ èrò kókó yín ni. èmi ṣé ìkọ̀ tí Tọ́lá ní sọ fún yín ni àbí ìkọ̀ tẹ̀yìn rò èmi ọmọ ẹ mọ rò mí lẹ́jọ́ ẹ mọ kà mí lákọ o mi ò mọ o bẹ́ẹ̀ ni ìbá ṣe àtọ̀rọ̀ jẹ bó ti sọ̀rọ̀ ohun ó yẹ kẹ́ yẹ́sẹ̀ padà ni pàtó yẹ pé abẹ́ẹ̀gì náà ni abẹ́ẹ̀tà náà ni everything. ṣé mi lè fi ń jókòó ni bàbá ṣé kí wàá dúró ni bọ́ jẹ́ ìyọ̀gá mi ẹ mọ̀ ti pa mí. lestin. pé iṣẹ́ wa bùn tẹ́ fi kàn. pẹ̀lú adédúpẹ́ lọ́wọ́ ẹ̀dá ẹ má dúpẹ́ ẹ ṣe. aláìlókù tí ẹlẹ́sẹ̀ bí ọṣẹ bí ẹsẹ̀ bí ọṣẹ ọ̀kọ̀tọ̀ nígbà tí yàn sọ wọn kọ́ máa lọ tí ọ̀dọ́ lóhùn tọ́sádùú ló yà bẹ́ẹ̀. mọ́mí kílẹ̀ tẹ̀ ń tán mi nípa máa bá a change school náà ẹ̀dẹ̀ bá a change ẹ̀ ilé ti sún mi mi ìtàn ẹ̀ sórí ọ̀rọ̀ skul ẹni òkú tí bọ̀ sí ni àmọ́ mo fi dẹ́ lójú pé láìpẹ́ á bọ̀ sí ṣó ti bọ̀. ẹ má jẹ́ kó pẹ́ ọ torí ten minutes fẹ́ tán. kò ní pẹ́ ṣùgbọ́n ọkọ mi. kòwé tí ń ké tí ò wá kò ní kọ́fọ̀ ó ṣẹ̀ ògbígbí ní rí fẹ́ kẹ́dà ó gbáyé o ọ̀kàkàrà ní kéyìí o tẹnu ẹ̀ ń bẹ́ jẹ́ ọmọ ipe oore ni mo ṣe o ìbádà kò tètè dá gbogbo kó lọ́ mi padà fún mi o. Ah, hmm. <laughs> ah, ah. <laughs> kí ló dé tó rẹ́rìn-ín. àǹtí mi ẹgbà èyí uh-huh. lẹni mọ́tò rẹ̀. mi ò gbọ́. lóore lóore ń wọ́ tọ̀ ara. ẹ Anjola. lóore lóore ń wọ́ tọ̀ ẹgbọ́ o. ẹni bá ṣe rere ó di dandan kó gbẹ̀san ire èpè kọ́ ẹni bá ṣe bí ó di dandan kó gbẹ̀san rẹ̀ o ire ló pé o. èmi ni mo ni mọ́tò yìí. ẹyin lẹ́yìn àti àjọlá. èmi nìkan nǹkan dẹ̀ǹdẹ̀ yìí àjọlá ò ṣe. àǹtí mi ẹ̀mí yá lò ṣé yóò mọ̀ yìí pé òbí tó bí ni ò dàbẹ́ tó wo ni ni ń gbà mí mọ̀ràn ní gbogbo ìgbà àti mi tí n bá ṣe nǹkan tó jù báyìí lọ fún yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe mo dúpẹ́ àti ẹ ṣeun. fọpẹ́ sílẹ̀ lọ́jọ́ ènìyàn Àǹjọlá èmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ oh. fún oore ńlá tó jọ mí lójú tó ṣe yìí ṣó wá rí lágbára Ọlọ́run lágbára ọlọ́jọ́ èyí lágbára ẹlẹ́dọ̀ ọ̀run wáyé kò sí nǹkan tó máa ṣe é fún mi rírí iṣẹ́ ò wá ní dúró wá máa lọ́re báyìí wá máa bọ̀ọ́re ikú ò kí ń péjò lẹ́sẹ̀ o nǹkan ò ní ṣe ah, é lágbára ọlọ́run àwọn ṣe ò ah, ṣe àwọn ṣe. bóyá ó yẹ wá tẹ drive wá drive ẹ̀ jọ. àǹtí hmm. ẹ̀ẹ́dẹ́júmọ́lé ẹ̀ ń ronú kí wàá ní ìdejúmọ́lé yín yìí fẹ́ dà nínú òkè ìṣòro tó ń ṣẹlẹ̀ yìí èmi wá rí i pé ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù kò fẹ́ bá yín lára mu mọ́ èmi á dẹ̀ sọ títí mi tó bá wùn yín kẹ́ gbọ́ tó bá wùn yín kẹ́ má gbọ́ àǹtí ṣe fẹ́ gbọ́ kẹ́ tó dáyé láláyé ti ń ṣe ayé tẹ́ bá wá fìrònú para yín tẹ́ẹ̀tù sí láyé mọ́ aláyé àṣàyè ohun tèmi wá fẹ́ sọ fún yín sí ni pé kẹ wára yín rí kẹ mọ ẹni tó ń bẹ ní ìdí ọ̀rọ̀ yín èmi sọ tèmi o. kí wára mi rí kì í ṣe àwárí ara mi. mọ ẹni tó bẹ nídìí ọ̀rọ̀ mi. ẹ jọ bàbá fàṣàwẹ̀ tó ń gbé bíbá ni mò ń béèrè. bàbá fàṣàwẹ̀ ara bàbá ọ̀yà wọ́n ti gbé wọn lọ sílùú wọn. ẹ jọ láti gbà wo lára wọn ti yá. ó ti ṣe díẹ̀. Ah, ẹ jọ fáyemí ọmọ wọn ń kọ́. fáyemí fáyemí náà ló gbé wọn lọ sílùú wọn. Ah. madam ṣèèsì. kò sí nǹkan kan ìjọ àǹtí báwo ni mo ṣe lè dé ìlú wọn yẹn báwo ni mo ṣe lè rí wọn. Ah, gẹ́gẹ́ bí àdírẹ́sì tí wọ́n fi sílẹ̀ o wọ́n ní tí ẹ bá ti dé Abẹ́òkúta a ò mọ́tò Igbó Ọ̀rà tẹ bá ti dé gáréèjì Igbó Ọ̀rà yẹn gangan ẹ béèrè ilé bàbá Falérè wọ́n ní ilé wọn ò jìnnà sí Igbó Ọ̀rà gáràjì yẹn. Igbó Ọ̀rà. bẹ́ẹ̀ ni. Ah! ẹ jẹ́ ká ṣòmí dáa nítorí ọ̀la ọ̀la àṣàkẹ́ ń bọ̀ wá bẹ̀rẹ̀ ohun àfòníṣe. ènìyàn ló mọ̀ ọ́ bò olúwa ló mọ̀ ọ́ wá kò sí ohun tó pamọ́ o a kò sí ohun tó pamọ́. ìjọra ìjọra ìjọra ìjọra méjì ìjọra. Ìjọra méjì jọra ìgbọ́ra ìgbọ́ra. ẹ jọ ṣé mọ́tò ìgbọ́ra náà lélẹ̀. mọ́tò ìgbọ́ra yìí lè ibà náà ti last bus náà lè lè gan sẹ́. ẹ máa bọ̀ wájú. ṣé yàn wá wájú. ẹ jẹ́ máa lọ sí àyíbẹ̀ yàn fẹ́. ìgbọ́ra ìgbọ́ra ń lọ nìyẹn o ìgbọ́ra ẹni sùúrù ẹjọ ẹni sùúrù ìgbọ́ra ìgbọ́ra ìgbọ́ra ọ̀hún dání yẹra ọmọ ṣáàtì ẹjọ má gbìyànjú àmàlà ìgbọ́ra ìgbọ́ra ọ̀gá mi sà ìgbọ́ra ìgbọ́ra ọmọ ṣáàns ìgbọ́ra ìgbọ́ra ìgbọ́ra ó ń lọ nìyẹn o ìgbọ́ra ẹ ká máa gbé ẹ̀kọ́ tó kù lọ́nà ìbá rẹ̀. sọ èrò bẹ́ẹ̀ tó báyìí. ìgbọ́ra ìgbọ́ra ìgbọ́ra let's go one more chance wá kí ló ṣí ẹ ibo ló ń lọ ah, sanwó lórí jọ. aláyé farabalẹ̀ o. àbálẹ̀ kejì máa lọ mẹ́rin lẹ́yìn. tó lẹ́fẹ̀ fún gbóná ni tó máa fi gbóná ni farabalẹ̀. tó ṣì lọ olóṣù. ẹjọ́ ara ẹ̀kọ́ jẹ ẹjọ́ ara ó bá mi yá. lóòótọ́ ọ̀dọ́ mi ni wọ́n gbé bàbá fáṣàwẹ̀ wá nígbà tí ó rẹ̀ wọ̀n ṣùgbọ́n nígbà táwa rí pé àárẹ̀ yẹn le gan-an ń ní àbúrò mi fáyemí bá ní kò ń gbé wọn lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ ní badagry ibi tó kọ́lé sí. Ah, ayé mi o ìdìmọ̀ wà wọ̀ ọ́ ikú dẹ̀ ni mo ti ń bọ̀ báyìí o èmi ló wà ní badagry àti kò síra wọn. Hmm. lọ́rọ̀ kan ṣá fáyemí ti gbé wọn lọ sí badagry. bẹ́ẹ̀ ó ti gbé wọn lọ ọlọ́run kúkú ṣe ìbára èkó lẹ́yìn tẹ bá ti dé gáréèjì Badagry kẹsọ pẹ́ ń lọ sí ìdá omi nọmba five ibẹ̀ ló ń gbé. kódà ẹ ṣe mo dúpẹ́ kó dúpẹ́ náà ní jẹ́ kẹ́ rí dààmú àmì ẹ ṣe ń bọ̀ ẹ jẹ́ kí n tètè máa lọ ọ̀dà ẹ ṣe kódà ọ̀rẹ́. lẹ́nu kọ gbogbo ọ̀rọ̀ mi pátápátá ló ti dojú rú báyìí bí ṣe ń mí mo ti kó àwọn ọmọ mi kúrò ní school tàárọ̀ ò bá tọ̀sán bẹ́ẹ̀ ni talẹ́ ò bá tàárọ̀ ẹ wo gbogbo ẹ̀ tẹ wáyé ni wọ́n báyìí. ẹ bọ́rọ̀ bá wá rí báyìí ẹ bàbá kú bàbá kù ní bàbá fásawẹ̀ ló kú ifá ń bẹ bí abàbí èrè ah ọ̀run mi là gbogbo eléyìí tí wọ́n rò kalẹ̀ yìí ọ̀nà tá a bá fẹ́ gbà sí tí ó fi níyanjú ifá kò fi hàn o. àti dá ìkólọ yín padà yóò le díẹ̀. bàbá a lè díẹ̀. bẹ́ẹ̀ ni torí ifá ní agbọ́n mi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò ti là ní ìṣẹ́gun ògúlùtù adé afágbẹ̀ eléyìí tí ó rokoroko tí ò mọ́lẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ rokoroko kó ro gegele àgbẹ̀ rokoroko kó ro kòtò ǹjẹ́ wèrè làgbẹ̀ ọlọ́run ló fọgbọ́n sí wèrè làgbẹ̀ ifá ni yóò lè díẹ̀ ẹ tiẹ̀ dúró ǹjẹ́ mọ ntọ́sokùnfà gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí. bàbá mi mọ kò yé mi. ẹ jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín. àmọ́ràn àwọn yìí bàbá mi. gbogbo àtọ́ o àbọ̀yé bọ́ ṣiṣẹ́ ifá dorí o àbọ̀yé ń ti pèrè mú àìforíbalẹ̀ àkórapá o ìgbéra. bàbá adìẹ tá a máa lò fún arábìnrin wọn ti kú. èmi náà rí bẹ́ẹ̀. ó ti kú. kí wàá lọ́nà àbáyọ báyìí. ọ̀nà àbáyọ ò sí ó ah. ti bá tiẹ̀ lọ́nu nítorí àbújá ò sí lórí ọ̀pẹ o ó ti fìrìn lùlù ó ti jábọ́ nù bó o bá o mọ̀ pé mo sọ fún ọ pé adìyẹ tí arábìnrin ọ̀hún wá bí bá ti ń sí bẹ́ẹ̀ ló wá arábìnrin ọ̀hún mọ̀ pọ̀ sí adìyẹ ti wá fò kí o ti forí bilẹ̀ o ti kú báyìí ṣé adìyẹ tó mọ́ ni ni wípé kí ló tẹni tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tiẹ̀ ńlẹ́dìí ẹ̀kú eléyìí tá a ti ṣe kẹ̀yìn gbẹ̀yìn òkú. Eh, ara iṣẹ́ Olódùmarè lórí wọn ìyún iná ṣe sọ pé ọ̀nà títà yé rìn tó bá fi ra rìn yìí kẹ́hìndé lè rin ríru rẹ̀ kó ṣubú. Eh! bẹ́ẹ̀ ni. ọwọ́ ajá sí pé yóò tó sì pọ̀. ó di láì pọnba kà á fojú rówó mọ́ bó ti ń bẹ̀rù. Eh, tọrọ rẹ̀ kù nísìnyí pé kókàn mọ́ jẹun ni. Ah, ní bó bá róúnjẹ ọ̀hún jẹ ní dédé nítorí wọ́n ní ìjọ abárí kéré ẹ̀jẹ̀ àjẹ kéré. ìjọ abárí wọ̀ ọ̀hún kájẹ wọ̀ ọ̀hún babaláwo àgùntàn tí a bá gùntàn. ó káre. àgbàlagbà ò ní ṣubú yẹ kẹ́kọ̀ọ́ datọ̀ wẹ̀ lẹ̀. ìjọ tí ò bá rí nǹkan kan jẹ kó dakùn délẹ̀ kó mọ bórun lọ àgbà ò ní ṣubú yẹ kẹ́kọ̀ọ́ dakùn ìtàn sílẹ̀ níta bá jẹ ní bá ní lọ. bí ti yẹn ṣe rí nù. ó káre. mo gbé mo gbé mo gbé tèmi bá mi pípé oògùn wo ni bàbá ṣe fún mi nígbà yẹn bẹ́ẹ̀ ni ah! mi mọ tún lásán lọ pé fún mi. ilé òní eléyìí tí wọ́n ṣe fún yín náà gan ájò ni ah! ọlọ́kàn ní kájò ojú òsì dán sàkà ní ọ̀dọ̀ tí. Eh? bàbá wípé lọ́rọ̀ kan báyìí àjọ ti tèmi ti jó sí náà. Ah, ó ti jó sí náà. bàbá èyí tẹ́ ṣe yóò dáa lórí iṣẹ́ tí mi ìbẹ̀ yìí. Ah. Ah. Ah. ó dá mi lójú pé bàbá gan yóò mọ kábàámọ̀ níbikíbi tó bá gbé wà wípé iṣẹ́ tí wọ́n rà wọ́n làwọn jẹ́ àwọn tí wọ́n jí awọ ẹgbẹ́ wọn gan wọ́n mọ̀ wípé iṣẹ́ tí wọ́n rán wọn tí wọ́n jẹ́ n ló ṣe àtọ̀nà n tó fa àárẹ̀ tó ń ṣe wọ́n yìí tó mẹ́mìí wọn. àmì ṣe bẹ́ẹ̀ ni o omi pa kí tí omi bu ọ̀nà lórí ọ̀nà pakítí ọ̀nà bomi lórí Eh, ìpàdé omi òun ọ̀nà wọ́n pínra wọn ní mẹ́rin mẹ́rin adíá fún òyígi yìgì tí sọtanú omi eh. lọ́jọ́ tó ń rayé ìlà ìníkú eh. lọ́jọ́ tó ń rayé ogbó kánrin kése o wọ́n ní orúbọ orúbọ tán lẹ́bọ rẹ̀ bá fín ọ̀lànà kótó orin awo ló ń kọ ó ń pè odò yígi yígi ọ̀tá omi o odò yígi yígi ọ̀tá omi fásáwẹ̀dọ̀ yígí yígí òkú mọ́ odò yígí yígí ọ̀tá omi. odò yígí yígí ọ̀tá omi o odò yígí yígí ọ̀tá omi odò yígí yígí òkú mọ́ odò yígí yígí ọ̀tá omi. ẹ̀yin awo. Oh fáyẹmí. ẹ bàbá. má tẹ lọ́wọ́ onílé má tẹ lọ́wọ́ àlejò àfàìmọ̀ ká má tẹ lọ́wọ́ ara wa o. èmi ló èmi ló ṣẹlẹ̀. bí mo ṣe ń wo fàṣàwẹ̀ yìí àmì tí mo rí lára rẹ̀ fàṣàwẹ̀ ti ṣe àṣemáṣe. bẹ́ẹ̀ ni tí gbogbo wa pátápátá tá a bá sì tètè fẹsẹ̀ fẹ́ àfàìmọ̀ kó má jẹ́ wípé eku tó bu fàṣàwẹ̀ jẹ yóò fìrùn náà wá yòókù gbogbo wa pátápátá láfara káṣá. ṣé ó di ẹni orí yọkọ nìyẹn. ìpàdé dilé ó mọ ní náà. Ah, ẹ ẹ ẹ dúró. Ah. Ah. abarapá ti gbogbo ayé okun tára ẹnìkan mi ò ní pé bó bá burú ìwọ nìkan ni ó kù bàbá mi ẹ̀ ní kú sàárẹ̀ ẹ gbádùn ewé ọsàn ọsàn ibi ọsàn ọsàn tó dá mi lójú láti ṣe lọ́wọ́ olódùmarè bàbá ẹ rí báyìí ìdí ìdè tí mo fi ṣàlàyé fún yín wípé ájò tí wọ́n ṣe fún yín ń lọ ṣokùnfà ààrẹ tó ṣekú pa wọn. Ah, ayé o àti jù wọ́n lábá lọ àìtó lábá bọ̀ àtúwá dẹ́tọ̀ àtọ̀ nǹkankan. Ah. ó dààmú ti bọ́ ṣé bí adìyẹ àjọlá lè sọ yípo kú ìwọ wà ní ìyálójèso àjàrà ọmọlẹ́yìn kan títí mi báyìí. kíni kò pẹ́ tí adìyẹ àjọlá kú ntọ̀dọ̀ yín náà kú. ó ah. dáa eh, kí ló wá dé tó jẹ́ pé ọ̀rọ̀ tèmi nìkan ló wá dojú rú báyìí. ìyẹn kan ṣoṣo ni òbí taratara yé mi àmọ́ ó dá mi lójú wípé ọ̀rẹ́ yín lọ dọ́gbọ́n sí ń bò mí ni ẹsẹ̀ dúró náà ṣé bí ẹ̀yin lẹ́fọ̀ọ́ náà là hàn ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀yin ni ẹ̀yin yẹ pé ẹbí léèrè pé báwo ló ṣe dọ́gbọ́n sí tiẹ̀. ta ni ẹ kó wọlé o. ọ̀rẹ́ mi báwo ni kàwọ yẹn looking good o. àyẹ̀ ló máa ayẹ lẹ́nu Anjola bẹ́ẹ̀ ni ìwọ rí pé aṣekúpa ni ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀rẹ́ ìkà ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi gbé eléyìí tán wọ́n fẹ́ máa fi gé mi jẹ àbí mo fún ẹ ní oúnjẹ jẹ wọ́n fẹ́ máa dì mí lọ́wọ́ mu Angela ọlọ́run ló máa dá fún ẹ Angela ìkà ni ẹ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ jẹ́ kí n sọ fún ẹ èmi àti ẹ a bẹ̀rẹ̀ ni o wà ní òṣèlú ẹ̀ mọ́. wọ́n mi bùkún kí ló dé. ẹjọ́ ẹjọ́ wo ni mo fi ràn yín ẹ máa bèrè lọ́wọ́ ìyàwó yín aṣekúpa ni ìyàwó tẹgbẹ́ sílé àmọ́ jẹ́ wá sọ fún Angela sórí ìṣe ta fi ń jẹ ẹ̀wà tá bá ṣe bẹ́ẹ̀ jẹ egungun ó máa ń kani lẹ́yìn ni wàá gbà èmi àti ẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wàá ló ṣerú ẹ̀ mọ́ wàá gbà. sùúrù ṣá ló ń gbogbo. bọ́ mi kí ló ṣẹlẹ̀ náà. dá mi kò yé mi. mi ò gbọ́ tó sọ fún un ẹni bá ń wowó kó rọra ẹni ń wọ̀rọ̀ ó ṣe kò yé kéèyàn ò yé mẹ́ ló tẹ́ mi ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ó wọnú ilé ìwọ wa pariwo lórí tí mi ì rí ìwọ pẹ́lẹ́ kẹjọ ah. ó tún ní ìsọ́kùn ní lójú ẹ ó dẹ̀ ẹ́ sọ pé kò yẹ sọ fún mi. dáàdì dá mi ẹ mọ̀ pé mi ì fi kọ̀kọ̀ pamọ́ fún yín rí ni mi ò parọ́ fún yín ṣé gbogbo ilé ìtìtọ́ lá ní ṣe yìí ó ju èmi náà lójú torí èmi àti oníjà kan ti tẹ́lẹ̀ rí. ẹ̀yin ò ní tẹ̀sí alright èmi ti gbọ́ nǹkan tó sọ wọ́n ti gbọ́ ṣùgbọ́n jẹ́ kí n sọ ọkọ fún ẹ ṣòwò pé àwọn Yorùbá ní ọ̀rọ̀ kan tó máa sọ pé yóò bá ẹ kì í ṣòwò nìkan ló máa bá ọ tó bá pẹ́ tó bá yá gbogbo ìkíṣí tó ń kólé wà láàrin méjì àṣírí máa jó by that time máa mú oró ìdá tí jẹ. àǹjọ́lá àǹjọ́rọ̀ àǹjòyè lọ́lá olúwa àǹjádùn àǹjayọ̀ lọ́lá ẹlẹ́dùnwá ọba. àǹjọ́lá o lọ́lá ọba tó dá wa sáyé dọ̀rọ̀ lọ́lá ọba tó lọ́rọ̀ o à ń jàdù lọ́lá ọba tó dá wa sáyé ọlá wa kò máa rí dùn ayé ayé à ń jọ̀rọ̀ lọ́lá ẹ̀jú màrẹ̀ jàdù. ẹ e. wà tọ́lá ni. jùwọ́n báwo ni. <laughs> dáadáa ni ẹ̀yin kọ́. Hmm ju wọn àṣírí ti tú àmàtírí fúra díẹ̀ o àṣé lóòótọ́ lọ̀rọ̀ tó sọ fún mi lọ́jọ́ sí ti mo ní kò jẹ́ rí wo àṣírí olórí burúkú ẹ̀ ti tú sí mi lọ́wọ́ báyìí báyìí bí ṣe ń bẹ sọ̀rọ̀ yìí. àṣírí ta ni ikọ́ tá ẹ̀ sọ òye mi. Ah, ah. ṣé bí ọ̀rẹ́ tí mo finú tán tí mo fọkàn tán ẹni tí mo pè pé kó wá jẹun tó tún mú mi lọ́wọ́ dání olórí burúkú àǹjọ́lá yẹn ni mò ń sọ̀rọ̀ ẹ̀. ṣèrí ó ṣe wà yé mi ń sìn ní àti tọ́lá ni ṣé bígbà yẹn tí mò ń sọ fún yín ẹ̀ ní ẹnu mi rùn ọ̀rẹ́ àti inú oyún yín ni nítorí èlé mi dẹ̀ ṣe rọra gbẹ́nu mi dákẹ́ kí má bàa dárín ọ̀rẹ́ àti inú oyún rú kò wá tán báyìí ń sìn. ẹ wo ilé olórí burúkú ẹ ni mo ti ń bọ̀ báyìí gbogbo ire ni mo ti ṣe fún àmọ́ wo òun náà rí mi wò bí ìran wo èmi àti ẹ̀ tijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà ó kú bá bá ńlá ẹni tó máa bọ́ àgbà lòun òṣèré mọ̀ àgbà ìpè ẹran tó fà fà fà fà tí kò jà lọ́gbẹ́ nínú ọmọ. <laughs> Eh. anyway irú wọn pọ̀ láwùjọ àwọn ènìyàn burúkú àbíwá burúkú ẹ wò ba bá fà ke dáadáa kẹ ṣe ṣe gé mẹ́tàlá fún. ẹ eh, ìwọ máa wòran tiẹ̀ wo á lòun òṣèré ẹ mọ̀. ok wọn ti gbọ́. ṣe ti lọ. ṣé pé tọ́lání náà ló pa gbogbo orú tútótó yìí. àǹtí mi ọ̀rọ̀ tá à ń wí ìkọjá bẹ́ẹ̀ o nígbà tí dáàdì dá mi tán dá sí ṣé tọ́lání ń sọ fún mi pé gbẹnu wọn sọ̀rọ̀ pòun ò pè wọ́n sọ̀rọ̀ kò sí èpè tọ́lání ò ṣe fún mi tán ó tún jẹ́ kó yé mi pé òun máa bá mi kanlẹ̀. ṣé ọ̀rọ̀ yìí náà lé òun gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó tó yìí àǹtí mi ṣé kò tó gbọ̀n sí ni èyí náà ṣàmọ̀ wípé adétọ̀ lè fún wàrà àmọ́ ó lè dá wàrà nù ẹni títí ẹ ti jóná kò ní bẹ̀rù láti má dáná sun tẹnì kejì ẹ. àjọlá máa dúró náà ṣó mọ̀ pé ẹni tó bá máa wẹ̀yìn tí òun bá kú tán èèyàn kì í fi ara pamọ́ fún un. mo dẹ̀ ti kọjá ẹni tó máa máa fi ọ̀rọ̀ pamọ́ fún ọ níbi tí ọ̀rọ̀ gbédè dúró yìí jẹ́wọ́ fún mi ṣé ó dá ẹ lójú wípé o ò mọ nǹkan kan nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Tọ́lání yìí. Ah, àǹtí mi mo fi alájọbí búra mi ò mọwọ́ bẹ́ẹ̀ ni mi ò mẹsẹ̀ ìyàlẹ́nu gbogbo ẹ jẹ́ sí mi nígbà tí mi ronú tí mi bá tẹnìkan jẹ́ ah, ẹ̀wò àǹtí mi kì í ṣe pé mò ń sírègùn o ó nípa tèmi náà ti kó láti make sure pé Tọ́lání dìde padà èyí náà ṣàmọ̀ wípé pẹ́ńtò rẹ̀ kan bá ṣubú ìkejì á sì fà á dìde tó bá wá rí bẹ́ẹ̀ tó dẹ́ ẹ lójú pé ṣe ló wẹ̀ báyìí tó yán kọ̀ọ̀kan kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ kékeré báyìí o ní gbogbo agbára èṣù àti tàwọn ọmọ ogun ẹ̀. orúkọ kò ní ṣubú lu ẹ̀rọ àrùn karùn kankan kò dẹ̀ ní súnmọ́ àgọ́ ẹ̀ lórúkọ Jésù kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ wàá ṣe nǹkan kan fún mi lọ ṣe báyìí lọ fi gbogbo ọkàn ẹ̀ pátápátá kó lọ fi balẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ ṣòrí àti làwọn jìnnà o àti rẹ́ni bá lálùṣọ ìwà àti dádìdá mi ẹ ti jókòó tẹ̀tẹ̀ rẹ̀ jù ìwọ ló rò bẹ́ẹ̀ o ṣòrí kò sígbà tèmi àti dádìdá mi ò kì í gbàdúrà ká tó sùn lálẹ́ à á gbàdúrà tá a bá tají lóru àdúrà ká tó wá jí láàárọ̀ ọjọ́ kejì báyìí a máa fi ẹsẹ̀ ara wa máa fi kúnlẹ̀ a máa fi gbàdúrà sọ́dọ̀ ọ̀hún ọba ni. Hmm. àdúrà gbogbo wa gbà àmọ́ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ <laughs> ṣó ibi ṣe wà yìí èmi ní àwọn àgbààgbà mẹ́ta tí mò ń fi ọ̀rọ̀ ti tèmi lọ tó bá ti dọ̀la èmi àti ẹ àjọ débẹ̀ ṣó mọ̀ pé orígun mẹ́ta láyé orígun mẹ́ta náà dẹ̀ ni àwọn babaláwo pásítọ̀ àti àáfà ó dẹ̀ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ṣókùnkùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná ló máa ń tọ́mọ lẹ́sìn tó bá tún ta kókó àwọn náà ló máa tù Anjola tí ò bá mind wá bá mi kémi àti ẹjọ́ lọ síbẹ̀. mind èmi ò mind o. tún jí lọ́wọ́ mi náà lẹ́yìn ẹ̀ màá wá pa ní apàsáyé a wá mọ̀ wípé òru àkọ́dá kò dàbí àdàgbẹ̀yìn Àjọlá hmm. ẹ jẹ́ ká àṣàkẹ́ ń bọ̀ wá bẹ̀rẹ̀ ohun àfòmíṣe. ẹ wà lágbà ó ti sú mi èmi mọ̀ pé kò dáa kéèyàn máa fi ọkàn tán yàn tán lẹ́ni tó jẹ́ pé mi ni mo pè kó wá jẹun ó tún mú mi lọ́wọ́ dání. ó dà kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ ṣeun pásítọ̀ ọ̀rẹ́ mi kan wà èmi tẹ̀ rú bíi pé àjọjẹ òkùnrin ọ̀pọ̀ wà nínú ni mo bá fi ọ̀rọ̀ bísíǹsì mi hàn. ẹ wò gbogbo ẹ ló ti dàrú láti òkè délẹ̀ báyìí gbogbo ibi tí mo dẹ̀ ń dé òun ló ń bá ń bẹ̀ ẹ́ ó dáa ẹ ká gbàdúrà. olúwa ọlọ́run alágbára wá gbàdúrà fọmọ rẹ o adúpẹ́ lọ́wọ́ rẹ o gbọ́pẹ́ wa o ọba tí ń dá yẹ̀ dára ìṣẹ̀wá jù wá ẹrù tí ẹ̀jẹ̀ tí ọmọ ń ta sílẹ̀ lókè kávárì ìfipẹ̀ṣẹ̀rẹ̀ rẹ aláṣẹ ni wá oníkápàṣẹ pẹ̀lú àṣẹ tí ẹ fọlá fi ń sọ̀rọ̀ yìí ní orúkọ jésù kristu nazareti wàá gbàdúrà rẹ. àmín. ogun ayọ̀ kò ṣẹ́ ìdè tí wọ́n fi dé ẹ̀ bá a tú. àmín jésù. wàá já ìdè ìdè táyé fìdí ọ̀hún ogun ọ̀run sọ. So wá jáde. ẹ̀yin ogun ọtẹ kọ́ni pátágbára ẹ sọ̀kalẹ̀ wá. Ami. jésù Ami. Ami. fìdè náà Ami. ẹ wá ṣẹ́gun fún. àmì àmà yìnyín àmì àmà burúkọ yín ga Ami. ní orúkọ jésù kristu olúwa wa. Ami. Ami. Ami. lórúkọ jésù. ẹ jókòó. ẹyìn arábìnrin ẹ forí tì mí o ṣé ẹ fẹ́ gbọ́ tó ọ̀rọ̀. mo fẹ́ gbọ́ sí i ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ò gbabẹ̀ lọ rárá ṣe gbọ́ níwájú ọlọ́run àti ènìyàn níwájú mẹ́ta lọ́kàn mọ́ta kì í ohun tí ẹ̀mí fi ń yé mi ni pé àti ẹ̀yin àti ọ̀rẹ́ yín àfọwọ́fà ló fa gbogbo tó ṣẹlẹ̀ sí yín. àfọwọ́fà. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yín ò mọ̀ nípa wàhálà yín o àmọ́ kí n tó lè sọ síwájú sí i ẹ wò ó ẹ lọ pe ọ̀rẹ́ yín wá àjókòó báyìí ẹ náà àjókòó báyìí àwa ṣaṣọ kúrò lójú eégún. ẹ jọ̀ọ́ alàgbà ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi sí ni pé ọ̀rẹ́ mi ò mọ̀ ń pa gbogbo ogun tó ń jà mí. má ṣe o ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ kí ọ̀rọ̀ yín kó níyanjú àfi kẹ́ ẹ lọ pe ọ̀rọ̀ yín wá kẹ́ ẹ jókòó báyìí ìgbà ni màá tó ní ọ̀bùnà àbáyọ o. ẹ jọ ṣé ó di dandan kí n pe ọ̀rẹ́ mi wá sí ibà ká tó rọ́nà àbáyọ ni. ènìyàn ló mọ̀ ọ́ bó olúwa ló mọ̀ ọ́ wá hmm. kò sí ohun tó pamọ́ o ah, kò sí ohun tó pamọ́ wọ́n nìyẹn ah, pẹ̀lẹ́ wọ́n ní kí n má ṣílẹ̀kùn fún yín iṣẹ́ ọ̀tí ẹ̀ tí ẹ̀ lè wọlé rárá. Ah, ṣó mọ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí mi ìbá tìjà wá rárá o mo kàn ní kí n rí àǹjọlá ká jọ yanjú ọ̀rọ̀ tó wà láàrin mi àti ẹ̀nu. last time tẹ wá ẹ sọ fún mi pé bá tìjà wá nǹkan tẹ fà òun ló ń lọ wájú yẹn ó fẹ́ jọ mí lẹ́nu iṣẹ́. ẹ tún wá sọ pé ẹ bá tìjà wá bóyá ẹ lè pè wọ́n ṣáà bá dá iná bá ti dá iná ẹ pè wọ́n sẹ́ ẹ máa lọ mi ò lè ṣí gẹ̀ẹ́tì fún yín. ju gbogbo àbùkù tó fi kàn mí. ìjọ ló máa jù pọ̀ mi. àǹtí ẹ̀yin ni mo wá rí o ṣé kò sí o kò sí nǹkan kan ọ̀rọ̀ Anjọlá náà ni. kí ló ṣe Anjọlá. kò sí nǹkan kan tó ṣe o ṣe rí i gbọ́n mi sí omi òtún kan ló wà láàrin mi àti Anjọlá mo lè fẹ́ kí ẹ bá wa dá sí i ewu mo lè ti gbà pé mi ni mo jẹ̀bi ẹ ṣàbà mi bí ah, tọ́lá ni ah, ó yà mí lẹ́nu dẹjọ́ mi lójú tó ń bá sọ wípé omi ló máa ṣe ẹja jẹ náà máa jiyàn nítorí pé inú omi lẹja ń gbé ẹ wọ́n dẹ̀ ní ìwà jọ̀wà báyìí òun ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ ìwọ àti tọ́lá ní tètè di ọmọ ìyá kan náà ó wá gba èṣù láyè láti lò ẹ́ ó kù díẹ̀ kí a tò àǹtí ẹ̀wọ̀n ṣàbà mi bẹ̀ ẹ bá mi bẹ̀ kó dáríjì mi ẹ jù ọ́. kódà dìde wọ́n ti ní pé tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kì í pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀. aṣáàdẹ̀ ń ṣe ọlọ́run ọba ó dẹ̀ ń dáríjì wa ọlọ́run yẹn náà ló dẹ̀ ní dáríjì òun náà ló máa dáríjì gbogbo wa màá bá sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú pé ó máa gbọ́ ẹ ṣé àǹtí ẹ pé fún wa ọlọ́run ẹ ṣé gan lọ́wọ́ yín báwo dé wàá lọ́jà yín ṣé ó ń tà dáadáa. àdúpẹ́ ah, fọlọ́run olúwa ṣeun. pẹ̀lú fọlọ́run ṣeun. ẹ ìwọ náà ń kọ́ báwo ni nǹkan pẹ̀lú ẹ ṣé gbogbo nǹkan ti ń yí padà. bó ṣe máa yí padà sí dáadáa náà mo tún kúkú ń bá káàkiri báyìí. lágbára ọlọ́run àyípadà ká ṣàfihàn gbogbo èlò lọ́run lọ́wọ́ àyípadà lágbára ọlọ́run àyípadà. ẹ ṣe àǹtí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí n tètè máa lọ ah, mo tiẹ̀ ní kí n lọ wá nǹkan kan fún ẹ pé kí ló máa mu ni ẹ má ṣe yọ̀nà ẹ ṣe kàn dúró ọ̀dà. Ah, àjọlá ṣé mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ni àbí o mọ̀ pé ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó jọ pa tí Ṣàngó ò pa ni tó bá sì wá jẹ́ pé ó ṣe ń polongo ẹ̀ káàkiri pé ìwọ ló wà ń di ọ̀rọ̀ òun kí ló fẹ́ ṣe é ẹnu ara ẹ̀ náà ló kó fi sọ pé òun mọ́wọ́ òun mẹsẹ̀ lórí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ tó dé bá òun ẹ àbí. àǹtí ẹ bá mi bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni pásítọ̀ sọ wọ́n ní pé òun kankan pa ọ̀rọ̀ mi ewu àǹtí ojú bá mi bẹ Anjola. pásítọ̀ dẹ̀ sọ fún mi pé tí Anjola bá tẹ̀lé mi wá sọ́dọ̀ àwọn àwọn oníṣọ́bí tóbi ti ń jà mí fún mi jù tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ tí mo sọ sí wa àtọkọ ẹ̀ má bínú sí mi mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe jọ dáríjì mi tẹ̀lé mi lọ́dọ̀ pásítọ̀ jọ. jọ wá burú nù máa fẹ́ kó tẹ̀lé lọ jọ jọ jọ. àǹtí mi ẹ̀yin náà mọ̀ pé ẹ lè bá mi sọ̀rọ̀ tí ṣebí kí n tẹ̀lé lọ sọ́dọ̀ pásítọ̀. mo fẹ́ kó lọ ẹ kí gbogbo ẹ lè níyànjú jọ ṣe àpéjọba ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe jọ má bínú sí mi jù. lọ́wọ́ àti ìjọ wọ náà ayé ìṣẹ̀ṣe ò ní yá wa. ó ti gbọ́ àtẹ̀yẹ lọ. Ah, alàgbàrà. ẹ mọ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta. àjọkọ̀ ah, pẹ̀lú àǹjọ́lá. Ah. ajọla Lẹ. Àbí ọ̀rẹ́ tó sọ ni? Bẹ́ẹ̀ni o. Ah, ah. Mo mọ̀ dáadáa. Èmi náà wo pastor nígbà mo park ah, ní church mi ga o. o? Olú Ọlọ́run ìmọ́lẹ̀. Bá a o. wọ́n jẹ́ ká jẹ̀bi o. àmín. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. Anjola. alàgbà. lóòótọ́ ọ̀rẹ́ sita tọ́lá ni ó wá síbi ó wá fẹjọ́ ẹ̀sùn ó kú ọ̀ràn balẹ̀ ilẹ̀kùn ṣùgbọ́n gẹ́gẹ́ bó ti mọ̀ mí èmi kì í fi kan bọ̀kan nínú. No? mo wá fi ẹ̀mí sọ́nà mo gbàdúrà sí i ohun tí ẹ̀mí fi ń yé mi ni pé gbogbo ibi tí ọ̀rẹ́ rẹ ronú sí ọ̀nà ọmọ bábẹ́ o. bíi ti báwo pásítọ̀. ohun tó ń sọ fún mi ni pé ẹ̀yin méjèèjì ẹ̀ ń lè ṣe àfọwọ́fà àwọn tó ń ṣẹlẹ̀ sí yín yìí. lọ́nà wo alàgbà. kò ṣe é ṣe rí gbogbo wa àtòdé báyìí ẹ̀yin lẹ́fà àfọwọ́fà yìí ni nítorí pé ibi tí ọwọ́ yóò tó ẹ ti fi gọ̀gọ̀ fà á látàrí pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ èmi. bẹ́ẹ̀ ni. ah rárá o pásítọ̀ ọlọ́run ò ní jẹ́ mú dúdú mọ́ lọ́run tí mò ń sìn. ah rárá pastor. èmi kọ́. Anjola Anjola ó jẹ́ ṣe sùúrù kó má kọ̀rọ̀ pásítọ̀ dànù ó rántí ọ̀dọ̀ bàbá tí mo mú ẹ lọ lọ́jọ́ kìíní àná oògùn wo ló ṣe fún wa. bẹ́ẹ̀ni àwọn adìyẹ tó ní kàrà wá yẹn òun ló fi ṣoògùn owó fún wa ìwà nígbà tí dààmú dé bá mi tí gbogbo ọ̀nà mi dojúrú tí mi tẹ mọ́ ibi tí mo lè yà sí mọ́ ibi tí mo lọ ló jẹ́ kó yé mi wípé adìyẹ tó ní pé kàrà wá àwọn adìyẹ yẹn kú òun ni gbogbo ìfàsẹ́yìn àti ìdààmú ṣe dé bá mi báyìí. ẹ ẹhẹn ṣebí ìwọ ni ìfàsẹ́yìn àti ìdààmú dé bá kò sí nǹkan kan tó ṣe mí business tèmi lọ déédéé. ibi tá a lọ gan-an la dé yìí. ṣé ẹ rí báyìí àmọ́ wọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọ sista Tọ́lání ó mà ṣe o ẹ gbà ọlọ́run láyè kó darí ilé ayé yín o ò lẹ́mìí sìn o ò láàánú o ò bìkítà olùfagbọ́dàmú yìí wò ó sista Tọ́lání ọ̀nà àbáyọ kan ló wà o àfi kẹ́ ẹ kún fún àwẹ̀ àti àdúrà. ó ṣeé ṣe gbogbo kó lọ yín kó darí padà wá. ṣé ẹ rí àdúrà ní ìdá onígbàgbọ́ o ẹ mọ̀ ọ̀rọ̀ ara yín pin o ẹ mọ̀ lérò pé kò lè dáa fún yín mọ́ nítorí pé bí ẹkún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ìyẹn ti yín. sista wa Anjọlá ẹ dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run orúkọ a máa roni Anjọlá Anjọlá Olúwa bóyá orúkọ tẹ̀ ń ròyìn tó ròyìn yẹn òun ló jẹ́ kí orúkọ máa rí báyìí fún yín nítorí ẹ jẹ́ nìkan tó súnmọ́ Ọlọ́run ìmísí Ọlọ́run bá yín gbé ẹ̀ ń ké Ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lóru Ọlọ́run sì wà pẹ̀lú yín ẹ̀mí Ọlọ́run bá yín lò tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ohun táwọn ìkọlà máa wí àmọ́ ẹni tí ò tíì kú kò mọ ọdún tó máa pa wọn o má wàá torí tẹ́lẹ̀ yìí kò fi ọlọ́run sílẹ̀ o nítorí pé ah, ibi tẹ́ ẹ ti lọ yọkọ yìí ọwọ́ yóò tá gbọ́n ṣẹ́wárí eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀dọ́ bíi tiyín tí ó yẹ pé ibi tọ́wọ́ wọn ò tó wọ́n á fi lọ́rọ̀ fà á nígbà míì tí o bá fọwọ́ fi ọwọ́ ẹ̀ fa gọ̀gọ̀ náà ó lè fàbà kú fà sílé ayé ẹ̀. ṣẹ́rí ẹ kún fún àdúrà gidigidi nítorí pé ìbùkún olúwa ní mú nílà láì fi làálàá kún un ní ìgbàkúgbà ní ìgbà gbogbo jẹ́ ká máa kún fún àdúrà ká sì dúró de àsìkò ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà o. wọ ọlọ́run alágbára adúpẹ́ lọ́wọ́ rẹ o ìgbọ́pẹ́ wa o gba yìí wa gbogbo bí tí a ti bá ṣe nínú ọ̀rọ̀ yìí nínú sọ̀rọ̀ sí nínú ìṣesí ẹ̀dá gbogbo ènìyàn ìwà dáríjì wá ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kó jìnnà àdúrà wa o ìjọba àwọn ṣe kókó ó ṣe pàtàkì ní orúkọ Jésù Kristi ẹ̀ka kúrò jẹ́. lọ́la ọba tún lọ́rọ̀. lọ́jọ́ òkè ohun mi ò mọ̀ rí ẹ̀ báyìí kó pọ̀ sí wa. jáde kúrò lọ́jọ́ ìtẹ̀yìn ní ṣéèkì rẹ̀. ọlá wa sáyé ọlá wa kò máa ní dòwò sí kò máa ní dòwò sí láyé. àǹjọ́lá àǹjọ́rọ̀ àǹjọ́rọ̀ lọ́la Èdùmàrè àǹjádùn àǹjayọ̀ lọ́la ẹlẹ́dùn àwọn bá ọgbọ́n má jẹ́ mo ṣì láyé tí mo wá o bàbá má jẹ́ mo ṣì láyé tí mo wá òṣì kì í ṣomi ọbẹ̀ ìyà kì í ṣe yan ìjẹ̀ṣà rárá olúwọ̀run mo bẹ̀ ọ́ má jẹ́ kọ́lá mi dìṣẹ́ o. Àjọlá Àjọlá Àmìjọrò Àjọyọ̀lá Olúwa Ọlá Elédùmarè ọba mi tún láyọ̀ olúwa jọ̀wọ́ má fòṣì sáyé mi o má jẹ́ mọ́ kíkan láyé aburú má jò kàn mí o jẹ́ ń jọlá rẹ pẹ́pẹ́pẹ́pẹ́ orísun ayọ̀ ni ọ́ bàbá ọlọ́run elédùn àjẹjọ́lá rẹ pẹ́. àǹjọ́lá àǹjọ́rọ̀ àǹjọ́lá àǹjọ́rí ọlá òun ọlá ayọ̀ àjàdùn àjàyọ̀ ọlá Ẹlẹ́dùwà ọba. mo ń jọ ọlá ọlọ́run o èmi ń jọ ọlá ọlọ́run mi mo ń jọ ọlá Ẹlẹ́dùwà mo ń jọ ọlọ́run mi torí náà mo lè yan fanda mo lè yan fanda oṣù yóò máa ní jẹ́ tẹ̀mí tọrọ ọlọ́run òkúta rí.